من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأني وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضل فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم واذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا يؤخذ منها عدل ولا هم ينصرون الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ni fọlọ́nba subhanahu wa ta'ala tó sọ́wọ́ mùsùlùmí àtọ̀rọ̀ àlékún ìkẹ́ láti gẹ̀rẹ̀ fárbi sallallahu alayhi wa sallam ẹ̀ń tọ́rọ̀ bá ti bá máa jẹ́ kẹ̀ sí gbogbo wa lọ́n bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọ̀la rẹ̀ àti ọ̀rẹ́ àti ọ̀sọ̀hábà rẹ̀ jẹ́wọ́n náà wà ní ẹ̀ń tọ́ kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alayhi wa sallam lọ́jọ́ téèyàn ò lè fó gbára rẹ̀ lẹ̀ tí ò lè fọmọ gbára rẹ̀ lẹ̀ téèyàn ò lè fi ipò kan gbára rẹ̀ lẹ̀ àfẹ́ńbá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ̀ mákòmbi ẹbọ tàbí ọ̀kàtọ̀ mákòmbi wa mọ̀nàfíkì àfijọ́kọ̀ sọ̀rọ̀ ọba bẹ̀lọ́hún kó kíyèsí wa kọ́mọ̀jẹ̀ ń tá a máa sọ kọ́mọ̀ yàtọ̀ sí nǹkan tá a máa ṣe kọ́mọ̀jẹ̀ ń tá a máa wọ́lájà kò sọ̀rẹ̀ ájì àmú mẹ́jì agbábẹ̀dọ̀tà rẹ̀ o mẹ́jì àsófù láyé àti lálẹ́ kìámà nínú ẹni tí irú ìjókòó báyìí ọmọ jẹ́rìí fún jọ́gbìnrin àti kìámà pé ó sì á sórí rẹ̀ nítorí ẹni sórí náà tọ́lọ́mù sí mi sì sábàbí rẹ̀ rí mẹ́sàgì kí màtẹ̀yìn ọwà ń bẹ́ o nínú ẹni tí ìjókòó yóò tó jẹ́rìí lé lórí jọ́gbìnrin àti kìámà pé ó à ń bá ọ̀rọ̀ bọ́ lórí ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala sọ fún wa wípé atamuruna nasa bilbirri a'udhu billahi minash shaitanir rajim Allah subhanahu wa ta'ala doru yìí ó dojú ọ̀rọ̀ yìí kọ àwọn yahud wípé ṣáájú kí n tó rán sàlám lójíṣẹ́ ẹ ti ń ka tí a ọ̀rọ̀ ànábì ẹ̀ ń kà nù tí a yìí ń sì wá sí fáwọn èèyàn kọ́nà tí wọ́n bá kó dájọ́ wá báyìí iná ẹ̀ lẹ́ máa fi dájọ́ fún wọn ànábì ṣe wá dé tọ́tọ́ wá dogun sí lọ́rùn kẹ́ ẹ tẹ̀lé ní tó mú wá nítorí pé ẹ ti rí pé báyàwó èèyàn ní wọ́ wá sọ́dọ̀ yín mọ́ bí wọ́n ṣe ń rọ́ wá tẹ́lẹ̀ ń wò ní wá béèrè nasa bilibiri ẹ máa sọ fáwọn yẹn pé ntànà bí nwíwù tí wọ́n bá wá bá yín kọ̀rọ̀ sódòdò ní bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ̀ ẹ̀ ní ni ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala lónìí ìṣesí tí wọ́n lò náà nù ọ̀tọ̀rọ̀ tí wọ́n sọ ń kọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ tí wọ́n sọ ń gbangba tẹ́ bá ti kò sọ́nà míì ju islam yìí lọ kò sì kírun yọ ọmọ kókó rà gan bó ń ṣe wà ìwọ̀n ọjọ́ ọmọ ìjọba kọ́mọ ni òun yọrùn kínú yàrá wọn kí ni èsè wọn ọ̀sẹ̀sẹ̀ bí abẹ́wù nǹkan ni ìṣesí wọn tipẹ́tipẹ́ nu bẹ́ẹ̀ náà lọ́sọ̀tà ń sọ pé àwọn yahudi yàkuyà tìǹà yáre ẹ̀yin náà má dàbí wọn mẹ́yà àfa ọ̀tọ̀ ni tá sọ ní kọ̀rọ̀ mẹ́yà àfa ọ̀tọ̀ ni tá máa sọ ní kíni o ní gbangba àtàmúrúnà nasa bilibiri tí wọ́n bá wá bí ẹlẹ́rìí ń pé ẹ gbọ́ ṣé súnà nàbí ni kí òfin gbọ̀n lẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ sì wá débẹ̀ dé à àwọn ànsáró dé wọn ò ní pé èèyàn mọ́ ó <laughs> sì mọ́ tí mò rí jẹ́ ń bẹ̀ mọ́ hadal karam ẹ sì wá débẹ̀ ntẹ́ ńlọ sọ wípé kí ṣòkòtò èèyàn máa wọlẹ̀ ńlọ dáa jù a sì bí nígbà tẹ́ dé kọ́ à nọ́sífàtì wọ́n sì owó nílọ tí wọ́n bá wọ́n mọ̀ fún yàn ju fifty naira lọ ṣé mo mọ̀ pé àwọn tó pè mí ẹ̀ẹ̀kan lọ́dún ní ẹ̀sìn máa pè skọ́lẹ̀ ẹ̀yọkọ̀ọ̀kan ìjẹ́ tèmi ọdún nu ṣe rí ẹ̀jẹ̀ èso tó fún yín báni bí ṣe wínú tòótọ́ ṣùgbọ́n kọ́ bá ìlú ìmọ̀ kéèyàn lọ làmọ́lẹ̀ báyìí yọ jẹ́yàn ṣábàwò yìí nẹ pẹ̀lú yehud bákan náà wàtànsáwọnà ànfúsàkùn wà á ń tún tẹ̀tún náà ní kìtàb ẹ̀yìn gan bí dáàtì fúnra yín ẹ̀ ní pẹ̀lú ayín sórí rẹ̀ ẹ̀ kọ̀ fẹ́mi yín láti ṣe dáadáa ẹ̀ sì máa sọ dáadáa yìí ẹ̀ sì ṣe làákàyè wípé orí ibú ń falẹ̀ sẹ́yìn yìí ìlọ́wọ́ agbé àsìbí mẹ́sàlá táwọn afá sára yìí fún wa wípé ẹni tí kùdìẹ̀kùdìẹ̀ kan sí kejì bá ń bẹ lára rẹ̀ tó sì jẹ́ tí báwọn yẹn sọ̀rọ̀ lọ́wọ́ bá sọ gbọ́dọ̀ sọmọ́rọ̀ àbí ò ní sọ apá kan afá ni ó ti dẹ́n tí ń fáyọ̀ lọ́wọ́ bá ṣe yẹ̀yẹ̀ ó ń ṣe zina gbogbo ìgbà bá fẹ́ mọ tó zina ó fò ni afá ẹ̀ ṣe ojú ewé wọn ẹ̀ káyà tọ́tẹ̀lé ẹ̀ fi bẹ́ẹ̀ ńlẹ̀ apá kan afá ni torí pé n tó fẹ́ sọ fún ìwọ gan ṣe tó o bá ti wá tún sọ pé ẹ má ṣe zina o tó sì dùn zina nígbà tó ń ṣe ìsìtìzáwò pẹ̀lú ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala nù tó o bá ti débi ọ̀rọ̀ ẹ̀mẹ́jalè tó sì yọ kó o máa mọ̀ pọ́ ń jalè wọ́n ní kó o fún bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó pọ̀jù táwọn àáfàá sọ ni wípé la ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí tá a bá padà sínú ayé yìí gangan àtàkùn náà sàbìlì bírì ṣé kéèyàn máa pààyàn láti àbúrúṣe lọ́n bu wọn sí gangan ni torí pé al-amru bil ma'rufi ma'rufun kéèyàn máa sọ fáwọn ìpè máa ṣe dáadáa dáadáa kan lòun náà ó ti rí dáadáa kan ṣe ìkejì ni kó náà wá ṣe dáadáa o tí ó bá ti rí dáadáa ń ṣe ó ti rí kan ṣe ìkejì ló kù sí lọ́rùn ọwọ́ alẹ́ jẹ́ dọ́gbù ìyà fún nítorí pé nu ayé ìgangan ọlọ́run ọba subhanahu wa ta'ala kò bu kéèyàn máa sọ dáadáa kéèyàn máa sọ dáadáa kọ́ má wàá ṣe dáadáa ṣùgbọ́n tí bá ń sọ dáadáa tí ò sí dáadáa sáǹfààní bẹ̀rẹ̀ rà bí ó sáǹfààní lára ẹ̀ ó sọ kí ni o ó láǹfààní ìdán àwọn àpàrà sínú àdìsí usama ibn zayd nígbà tí wọ́n ń bi léèrè wípé kí ló tó lọ bá usman sọ̀rọ̀ nígbà tó sọ̀rọ̀ níjẹjọ́ kó bá ń sọ pé al-walid ibn uqba àtàwọn èèyàn ti sọ pé àwọn alásùnmọ̀ rẹ̀ ní kó sóyè kí ló tó lọ bá sọ̀rọ̀ tí mo ti gbọ́ lẹ́nu àmì sàlám nípa pé wọ́n mẹ́ni kàwọn jọ̀gbọ̀dà kìámẹ́ wọ́n sọ ọ́ ná ńgbà náà bára agbẹ̀dùkún rẹ̀ ọ̀fọ̀ yọ ọmọ gbéra ń dina nígbà tí wọ́n bá so ẹran mọ́ oríso fi rọ́ha fàyẹ̀sẹ̀màlẹ̀ alunar àwọn èèyàn wà pélé lórí nínú àti ẹ̀ wà ṣé gbogbo ara náà ni ó lórí ni àbáwọn èèyàn rẹ̀ ń gbogbo ara ni. àwọn èèyàn tiẹ̀ tí wọ́n mọ̀ láyé tí ṣe kíni o tí ṣe wá sí i fún tí wọn ò ṣe kíni o táà náà jẹ́ pé bá àfáàn ṣe rí náà náà ṣe kíni o náà náà rí àwọn tí wọ́n gbọ́ ẹnu àfáàn níbo ni wọ́n wà ní ọ̀nà lọ́hùn tí wọ́n sì tẹ̀lé wọn bẹ̀rẹ̀ láti jẹ náà àti kéèyàn ọ̀sọ̀rọ̀ lọ́ngà fún yàn àwọn tí wọ́n sàǹfààní bẹ́ẹ̀ ṣe kíni o wọ́n ti sàǹfààní ká tún wá padà a jẹ́ wípé a ní nobody has no shortcoming kò sóńtọ́n láyé tí ò níbi tí ó kù sí ìdán àwọn sáràfù wa máa sọ wípé áìbù bìtẹ́mì kù sí kí n máa tún ṣe ìtúnṣe rẹ̀ yìí ó ti gba gbogbo àsìkò mi kò jẹ́ kí n rí ìnárí kí mi o áìbù ẹlòmíì. tó bá yẹ pé ntí bẹnu ẹ̀sìn wa ni wípé ibi tó kù sí kò tó gbọdọ̀ bá sọ ìdán eléyìí wá jẹ́ àmọ́ wípé ó ń kálukú wa Allah subhanahu wa ta'ala lọ́mọ ẹ̀ńtọ́ dáa jù ẹ̀ńtí ń sọ ó ń kọ́ dáa jù ẹni tí ń gbọ́ òun kọ́ ló dáa jù ìdínú tẹ́lifíṣà sáàmì sọ wípé ẹnìkẹ́ni nù yín tí bá ń yọ́lẹ̀ ẹ̀dá tọ́lọ̀ ọ̀bẹ etu láṣìírí lórí pé yọ́lẹ̀ ẹ̀dá yẹn táṣìírí rẹ̀ ò tù ń bẹ̀ láyé ń bíbáyìí àpẹẹrẹ pọ́lọ̀ ń fẹ́ foríjì lọ́rùn náà ni tọ́lá sọ̀sọ̀rọ̀ kò lè bòyàn láṣìírí láyé kò lè bòyàn láṣìírí bìkan kó tún wá tú àṣírí ń padà ẹ mẹ́sìn mi gbọ́ o àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ń gbé kọ̀rọ̀ ọ́ ṣe kìí ṣe pé mo sọ pé ẹni tí ń mutí tí wọ́n rí pé mutí gbangba báyìí tí ó sì túbá lórí ẹ̀ méjì yẹn méjì lọ̀rọ̀ ẹ̀ lálẹ́ kìámà tọ́ba túbá lórí ẹ̀ kò tó jáde láyé tọ́ba gbàgbà túbá rẹ̀ lẹ́lẹ̀ hàm tọ́ba kú sórí ẹ̀ tí ó túbá méjì lọ̀rọ̀ ẹ̀ wọ́n lè wọn ìyà fún nù ná sì lè forí jìgàn láì ní wọn ná ṣùgbọ́n ìmùtúntòótọ́ ìmáàmù Jamiu ni inú àgèwá ni máa rọ sí. Si torí àbánilọ agbádá ó náà ìbẹ̀rù kan ní bẹ̀lẹ́ mìíràn tó fẹ́ kéde ẹ̀ mà ìbẹ̀rù ta náà sì tó ní. ìwọ̀n ń lọ rè yọ ọmú gbogbo gbàtí ẹ wá ń kíkà kí ló ti bàbá máa bẹ̀rẹ̀ àlùwàlá láti bí ẹnu sáwọn èèyàn fọwọ́ owó sa nígbà bá gbàgẹ̀ ìṣẹ́nu ẹ̀ ní má bí wọ́n yọnu ní o bí wọ́n mú mi ní o náà kékeré ah a máa ń gbọ́ àṣìlẹ́nu pé bí wọ́n bá mú mi àlùwàlá pọ̀ ọkàn rẹ̀ wọ́n máa rọ àwọn èèyàn tó ń fún ẹ aya ìdí àmọ́ wípé ọ̀dà àyàfẹ́ ntọ́bálà lèébù tó tún wá ń fi àlèébù ń fi ṣe wá sí fáwọn èèyàn wípé ọ ebo ní mo ṣe wáyé gbogbo èsì tí ń ọ̀parọ́ ṣé mo rí ti ń jẹ gbé mi náà mo fọgbọ́n kọ̀rọ̀ rà mí nísìn ọ̀tọ̀ ní ti ń pọ̀n fún ọ lónìí ọ̀tọ̀ ní tọ́lá mo tiẹ̀ wá ń kàn tí àfàbùkàn nísìn tó ní agbára tí èèyàn bá ti bá débi eléyìí tó a ti bàdé bi eléyìí ẹ polongo rẹ̀ ta ẹ sì kí ni o ẹ polongo rẹ̀ ta láwọn ọmọ tábà sọ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn àwọn àyè kan bẹ tọ́jẹ́ wípé kéèyàn sọ̀rọ̀ ẹ̀yìn bẹ halali ni. òun náà ni gbogbo ẹni tí bá ń fẹsẹ̀ hàn kò wọ́n rí pẹ̀lẹ́sẹ̀ mà ń polongo ẹ̀sẹ̀ kí ni kẹ ẹ wá débì kan kọ́mẹ́sì ń bẹ̀ pé à ọlọ́run ṣàánú wa o síbà kan tó ti jáde báyìí o n ti wíkì tí ń wíkì rèé o n ti wíkì rèé o ó ní fáwọn bẹ́ẹ̀ nù kúránì oníṣẹ́ tí ó nǹkan níbo lọ́nà ti sọ bá ń fọnù Kùránì kéèyàn parọ́ mẹ́dẹ̀ ẹgbẹ́ gan dára wà lọ máa parọ́ mọ́lọ́n aya ọ̀dà tó ti sọ́nù alukur'an wà mú wa mo jáde kárí aya ìṣe ọfẹ́ jí a máa mọ̀ wípé ẹnì tó bá sọ pé òun ló ń da tán ẹni bí ni ẹ méje ní ẹ̀kọ́ tán wa ẹ sì má gbẹ̀ni kankan sípò màláyíká gbàṣẹ lágbájá aaa aaa táwọn yóò má yàtọ̀ ọ̀dà tí ó o. béèyàn ṣe wá rí ó súnmọ́ lọ́sùn àtàá tó yóò níbi tí ó kù sí kílẹ̀ rí wa jaa fil mu'jam dama tọbọrọ mi na hadith ibn abbas radiyallahu ta'ala anhu warḍahuma ó ń sọ̀rọ̀ bisinadin hasan ó sọ̀rọ̀ sọ̀rọ̀ ń bá àwọn sọ̀rọ̀ bá sọ̀rọ̀ jọkàn wípé ó ní ma min abudin muslimin kò sí ẹrú kan tí ó jẹ́ mùsùlùmí illa walahu dhanbun àfi ní ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ wọn lẹ̀ mọ́lá ya'taduhu lifayinata ba'da lifayinati tó yẹ pé bí bá ti ń ṣẹ̀ṣẹ̀ wọn yóò tún túbà ń bẹ yóò tún kúrò lẹ́mìí ẹ̀ yóò tún padà rẹ̀ alósùtà lọ́rùn lé ayé rẹ̀ mẹ́sẹ̀ ń ọ̀rẹ́ sẹ̀ náà mà yé rẹ̀ yàtàdù wùlfẹ́yìnà ta bàdà lùfẹ́yìnà àṣẹ tuma pé kò ní sẹ́ni tí ò ní kú bì kan ṣùgbọ́n kè wá ṣe ń téèyàn máa fi hàn káàkiri síta fáwọn yẹn pé ah! mo ṣe gbìyànjú tó kí n mọ́ jọ ìlìmọ̀ lọ́nà àràmú náà gbà lábẹ́ mi ó ti ẹ̀ ti gbádìí sí abdullahi abbas ibi oníṣìí náà lọ́nà ń pè mí ó kù sí tèmi nu mo afẹ́ ṣe báyìí níṣìí mo gbé pàdé ẹ̀bẹ̀ náà ni wọ́n máa yọlẹ̀ dànsó náà ni musiba nù ìtumọ̀ ntànà bí n sọ ni wípé tí ò ní jáwọn èèyàn mọ̀ tí ó sì máa wá kóró ẹ̀mí ẹ̀ tí ó máa jóná nù ẹ̀mí rẹ̀ wípé mo a gbọ́dọ̀ pàdé ọlọ́mba yìí. ìyá àtàdù lìfẹ́yìnà tà bàdà lìfẹ́yìnà ìnà mùsùlùmí khuliqa mufattanan fattanan idha dhukira dhakar mùsùlùmí ọlọ́run dalẹ̀ ń tọ́jẹ́ wípé èso ọ̀fà nígbà mi yóò tún dúró dé ńgbà mi yóò wọ̀ ńgbà mi yóò rí ńgbà mi ṣùgbọ́n ní tí ó kù sórí ire lẹ́ńtẹ́ pé tí wọ́n bá ti rán létí yóò sì máa rántí. ìlò jẹ́ pé oríṣiríṣi lẹ̀mí ẹ̀mí mi ìbẹ̀ ti kú. la ya'rifu al-ma'rufa ma'rufan ni wala ya'rifu lil munkara munkaran kò mantɛn kpɛ daadaa ma kò mai daagin tẹ ẹ bá bá ń bì kan ti ń banújẹ́ ntí ọmọ ní pé kí ara rẹ ntí ìrà yìí ṣe zìnà lónìí ni yóò tún sọ́ọ̀ta ìgbà míì yóò tún máa sọ̀rọ̀ dìtọ̀ lọ́rọ̀ rẹ̀ pé irú òjò lọ́rọ̀ lónìí báyìí nìyí sí tí mo sì ní promise ẹ wá bí pẹ̀lú promise o inú nígbà tí ọba tó rẹ sẹsẹ yóò tún máa wá àbànújẹ́ ìbànújẹ́ yóò tún wá máa ga ju ti tẹntì ń ṣe dáadáa lọ. ẹ wo ẹ wo ẹ wo ìmọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ní Saudiya ọsọdọ máa bá ní ilé yẹn kún dáadáa wàhálà tẹ́ẹ̀sẹ̀ ń Saudiya kẹ́ẹ̀ tó rẹ ó ní wàhálà tẹ́ẹ̀sẹ̀ bí kẹ́ẹ̀ tó rí dáadáa sí i. Ah, yóò báyìí tí rí gbé kalẹ̀ ó ṣe kí ni ìfòòrò tí ó báyàn pé òun tọ́ḿbìlà tí ò jù báyìí lọ ọtí òun wà bí ó sì mú àkọ́kọ́ náà rú tọ́ḿbìlà ọtí ẹ ń bá gbé lórí ibú torí gbégbé bẹ́ẹ̀ ntí ọmọ ìdìmọ̀ ìdìfò lówó nàìjíríà ó lè jẹ́ two hundred fifty thousand naira tọ́mùlà kékeré ẹ̀ ń wá fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ bóòlù sì fẹ́ débẹ̀ bóòlù sì fẹ́ mọ̀ kò ní. kò sí gbé ta kò sí péré ó bẹ bẹ̀tọ̀jẹ́ kiri kí lọ́ọ́ fẹnu ẹ̀ sọ ní sanfara ó lóun sẹ̀sẹ̀ mọ̀ pé òun lọkọ̀ ní báyìí pépà kú gbé ńgbà náà olóhùn hmm? mọ̀ kó lọ́kọ tẹ́lẹ̀ olóhùn ọ̀bọ̀kọ̀ òun tó so é parí ibi oṣù bá ti parí tó bá gbowó oṣù pẹ̀rẹ́ báyìí ó di ilé ọtí. ìdájọ́ ọlọ́run ọba ibẹ̀ lórí eré wa ìdán níta ń pariwo fún wa ń bi eléyìí tá a fẹ́ ká gbọ́ ẹni wípé ìyà tó ń bẹ láàrin ẹ̀ṣẹ̀ tẹ́mi ẹ̀ ń tí ń ṣẹ̀ ti kú àti ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé inú yẹn gan bá jẹ lórí ẹ pé ah ah ọlọ́run mọ̀ forí jẹ mi bíi kéèyàn máa parọ́ ìyí máa kó fẹ́ fi dìfẹ́ǹdì ara ẹ̀ lọ́nà kásíkejì. sàlẹ́kùn bẹ́ẹ̀ ọ̀rá yìí ó ní à kódà mo ti wà ní ìwó road nísìnyí ń bẹ lólódó ọwọ́ aṣọ fẹ́ntì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa pé bus stop gate wọlé kan lẹ bus stop gate ṣe pé ọ̀tọ̀ ẹni tí ń gbọ́lé yọmọ gàdí ah, ah ah ẹ má bínú afa ah, ah, ẹ má bínú ah kódà mo ń gbóhùn kọ̀ǹdọ̀ ẹ má bínú yíṣà ẹ má dúró dé yìí mo ti gbọ́ mo ti gbọ́ ẹ má bínú. ṣe pé muskila nìyẹn kéèyàn máa yíwè gbogbo nǹkan kan kéèyàn kéèyàn kan pàkéjì ọ̀rọ̀ kẹta kí ló lè tà lọ́dọ̀ bọ́dá yìí náà pé ọ finu gbọ̀nlẹ̀ ó sì lọ finu gbọ̀nlẹ̀ ọ fa ṣòkòtò òkè níbẹ̀ ṣe ń wo yíyẹ o ibi tó ń ti ṣiṣẹ́ tó ń ti ro oṣù two hundred and fifty thousand ló ń gbà mí mo kàn wá ṣẹ̀ṣẹ̀ gẹ́tì wípé ọ̀gá mi àṣọwò rìbá ni ẹ̀ ń lò wọ́n fẹ́ pọ́n ọ̀rọ̀ ń fún yín kẹ́ ẹ lè pé ah, kọ́dà gbogbo tí n bá lè mọ sọ́dọ̀ yín kọ́dà kò jẹ́ ten thousand fún mi kọ́sà jalali ní wọ́n fẹ́ kú sórí ìbínú ọlọ́run etí wọn ní ọ̀sán kí ni o ṣe pé etí èèyàn ọ̀nà búra dáadáa wọlé lẹ́yìn ọmọ ìyá two hundred fifty thousand ó sì fílẹ̀ torí pé ó kẹ́fìn pé ọ̀gá rẹ̀ ń gba owó èlé ó sì yọrí sí ten thousand ten thousand asáwọn ẹni ọlọ́run tó kú lórílẹ̀ ọfẹ́ fi ọfẹ́ fi ara ní ọ̀nì ṣùgbọ́n òpin bolo ń fẹ́ bá wọlé nígbà bá ṣe kí ni o ìkànnì bẹ̀ tẹ pé mọ́ṣáláṣí náà láti mú èmi ò mọ̀ pé opó tó ju four months ten days lọ opó náà náà ní jojúmọ́ bẹ́yàn tiẹ̀ wà náà lọ́kọ̀ náà sí jojúmọ́ náà lọ́kọ̀ rẹ̀ ọmọ akú ọmọ mẹ́fà ni kọ́rọ̀ gbọ́n mẹ́rin náà bẹ́ẹ̀ lé kéwù mo tiẹ̀ ti kó wọn kó n sùkú wọ́n sá tiẹ̀ mọ́ kí wọ́n tiẹ̀ dàbí irú yìí ó ń kanukú ọ̀wà òkú ń bo ni ọ̀rọ̀ ìtìlẹ̀ ta yá ìkan bẹ̀tọ̀ yàwánjọ kan ojú àwọn afáyè lọ́dún náà nínú iṣẹ́ gba ìsìlámù ni kódà aṣọ tó kú lọ́rùn láyé lọ́rùn rè ah, lámẹ́fà ilé iṣẹ́ gba ìsìlámù kódà ẹ̀wọ̀n lòun tó wà láti ìjọ yìí ó sẹ̀ sí ńlẹ̀ ni ṣùgbọ́n ìmísí ọlọ́run ti dé sóun nú ẹ̀wọ̀n pé ìsìlámù lọ́nà táwọn wáàsí wáàsí fún ọ ó ní ìmísí ọlọ́run sọpọlọ òun náà ni báyìí ṣe lọlé lásọba alásọ márùn-ún aláṣọ mẹ́fà aláṣọ méje aláṣọ mẹ́jọ olówó oníkankan ó sàkóyọ sọ̀rọ̀ bàbá yìí máa mú ìrọ̀lẹ́ ẹjọ́ náà nìyẹn pé ọwọ́ agbá wọn ni àti àti ìyá rẹ̀ jẹ díẹ̀ wọ́n pọ̀ ní mọ́sálásí ìjọ náà lọ́hùn tí bòrò ìfòrò báwọn yẹn pé ah tani bi ni ti sọ fún Ali pẹ̀lẹ́ anyadiya lọ́wọ́ bíkà rọ́jùlá wáhídà kọ́lọ́wọ́ tọwọ́ rẹ̀ sọ ẹnìkan di mùsùlùmí ó dájú kí wọ́n kó ọgbà ràkúnmí tó fáyín jù kún oko fún ọ ràkúnmí sì ní alẹ́ gbọ́yé ńgbà náà ni ó dájú kí wọ́n sọ pé wọ́n fẹ́ fọ́n plane hundred lọ ní ìsìn. ẹ wo musiba ta kù atamuruna nasa bilibiri watan sauna anfusakum tó bá wá jẹ́ pé ntí bẹnu ẹsì gan ni pé ibi ó kù sí gan ọ gbọ́dọ̀ mọsọ fáwọn èèyàn a jẹ́ pé eléyìí kò yẹ kí ọmọ bọ́sọ̀pọ̀lọ́ alásọ̀tálọ́ ni máa jẹ́ kí àwọn aṣáájú fẹ́sìn kí wọ́n máa ṣiṣẹ́ o nǹkan burúkú ni wọ́n máa dálẹ̀ ṣùgbọ́n nídàkejì náà kò yẹ ọmọ wà nínú ọpọlọ mùsùlùmí wípé á nínú ọ̀sítàṣù yẹn àwọn eléyìí ọmọ lè sẹ́lọ̀ mọ́ n tá a sá mọ lọ́n fúnra wa ni wípé alásọ̀tá má jẹ́ àjọ ṣiṣẹ́ ìyẹn wàrà níbi fi wípé gbogbo ẹ̀ńtọ́lọ̀ ò ní sáànú oni ní alimujahirun gbogbo àwọn tí ń gbé kọ̀rọ̀ ọsẹ lọ́hùn tó sì bùn láṣìírí tí wàá ń lọ túmọ̀ ara rẹ̀ padà ní gbangba pé aa ah! <laughs> àṣemájú máa ná ni ṣèkí náà bọ̀ sí i ah, mo ti lé lé lé lé tí mo rí láti ẹjọ́ yìí mo bò ó bíbò bò ó ló ń bò mọ́júmọ́ yìí tẹ́nìkan kò sí mọ́ nǹkan kan ilal anamsan kullu ummati mu'afa ọlọ́run ti sàdéhùn fún mi pé táwọn ọmọ rẹ bá ti ń sẹ̀ tiẹ̀ sí ìwà foríjì ìmọ̀ foríjì hàn ìbá àjẹ́ mi wá ń bìlọ̀ lójúmọ́ tí sì ń kúrò nínú ẹ̀mí rẹ̀ tí èsì pé imú rẹ̀ ṣe é tàbí mọ́ràn ọba rẹ̀ ṣe é ìmọ̀ foríjì nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí ẹ̀mí póríṣiríṣi àwọn ẹ̀mí kan bẹ̀ tí pé kò ní wọ́ jàkadì pẹ̀lẹ́sẹ̀ àfikẹ́sẹ̀ òbórí ẹ̀ níbi tó lẹ́dẹ́ ibi à ń fàyè rẹ̀ kọ́ láwọn nǹkan kankan sí kejì kò sókòtò fẹ́ dá láwọn àsìkò ṣùgbọ́n sálẹ̀ ọkàn rẹ̀ kọ́ tán rẹ̀ láàrin wàtọ́ wà láì lórí odò ṣùgbọ́n wa ni táfà bá ti wá sọ̀rọ̀ débẹ̀ wọn yóò sọ tiẹ̀ nítorí tọ́lọ́ tàn sàlám òun kálukú lọ́wọ́ àmọ́ bí ṣe ń sẹ́ lọ́hùn ló sì mọ bẹ́ẹ̀ mi ẹ̀ sì rí tọ́ bá sẹ́tàn èyí ò kò fún mi lẹ́rìí kí n máa sọ pé alihamudulilayi àsáwọn ẹ̀mí kan bẹ́ẹ̀ tẹ́sẹ̀ lágbára ńlẹ̀ mẹ́ẹ̀mẹ́ ńlẹ̀ ẹyọ kan lẹ̀sẹ̀ rẹ tẹ́lẹ̀ ó tún lẹ̀ mẹ́ẹ̀mẹ́ abájọ náà tí masa ti ń bá lọ́jà kadì bi kí n má jíwọ́ lówó báyìí ní sáà jí ni irú ẹ̀ lẹ̀ mẹ́ẹ̀mẹ́ nígbà tó ṣe sáà ó tún mọ́ ọtí mọ́ ìsìfẹ́ mọ́ mutí tẹ́lẹ̀ o ebi ẹ̀tì àti láwọn ẹ̀mí kan bẹ̀tẹ̀ pé ẹ̀sẹ̀ mọ́ àbí mú mọ́ mú ó tún ti dẹ́mi mi mẹ́lẹ̀ yìí tó fi yòó náà kọ́ nígbà tó ṣe sáà ó tún bọ́ bí i tún lọ wo blue film kí ni o sì da ọ da ẹ̀mí ẹ̀jẹ̀ mi àti ẹ̀jẹ̀ ìdóríkodò náà kẹ́mi kẹ́mi mi àti ọ̀já díẹ̀ náà ni wọ́n máa padà wò ni wọ́n máa ó ti borí ẹ̀mí mi mo ti gbọ́ mi wá sí i bájẹ̀ bukọ̀ ìní tatẹ́tẹ́ tatẹ́ tatẹ́tẹ́ bí n fẹ́ mi ní ten minutes bí wọ́n jọrò mẹ́rin. ó tún ti borí rẹ o ó ti bo. muskila di. jẹ́mọ́ ẹ̀ mẹ́jẹ̀ àtàrà wa àfọ́ ọ̀gbọ́dọ̀ sẹ́nukú ìdí ẹ̀ ni ó tún jẹ́ ń para síbi mọ́sálà ọ̀rọ̀ ọ̀run lẹ́nì àwọ̀ àfọ́ àbọ̀ ṣùgbọ́n yìí wọ́n sọ bí wọ́n sì rán yàn má fi kún má yọ kú mbẹ́. ẹ gbọ́dọ̀ sàn sọ nínú àdìtàbí ìrọ̀ hasan sọ fún mi wípé lọ́wọ́làm tó níbù tó bá jẹ́ pé gbogbo yín àwọn ìbá sèmi ọlọ́wọ́n ọba mọ́ mo lè kó ikú lẹ̀ ìwà dán tí ó máa sẹ̀mí tí ó máa wá foríjì tí sì máa foríjì hàn sáwọn alánà bí ó wì bẹ́ẹ̀ mà ṣùgbọ́n nsàlẹ̀ ọkàn rẹ tó o bá ti ń sẹ̀tínú ẹ̀ ń dùn èso ti mú yàn nù harọ́rọ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ harọ́rọ̀ kí ni harọ́rọ̀ ní igbó náà mi iyò ṣé mo pé àfáàfà lè bá yàn dà síbẹ̀ o naam ìyàtọ̀ ń bẹ láàrin tó ti mú ẹsẹ̀ ní eré àtàwàdà jẹ̀mọ́ ẹsẹ̀ kan wà ń bẹ àgbọ̀rọ̀ mọ́sọ̀bẹ̀ yẹn tọ́jẹ́ wípé àtẹ̀mí tí mò ń sọ àtẹ̀yìn kọ̀sẹ̀ntì sábà ṣe ṣùgbọ́n a máa ń ṣe in the name of ẹ̀sìn ni ẹ̀sẹ̀ sí náà sì ó làwọn àwọn àjọṣepọ̀ kan ń bẹ àwọn ìwàsí kan ń bẹ tó jẹ́ pé n tó kó tán ò ní pé ọ̀pọ̀lọpọ̀ wa máa ń nífẹ̀ẹ́ sìn ọlọ́njọ́ ọlọ́run lọ a sì máa kọsẹ̀ ṣe tó bẹ́ẹ̀ sọ kọ́ ìdà ni pé má nífẹ̀ẹ́ sìn ọlọ́njọ́ ọlọ́run lọ ìwà àtúmọ̀ rẹ o. ṣùgbọ́n wà máa pé kéèyàn máa ń sọ̀dà kejì ẹ̀ ẹnìkan ló gbé fifty thousand wá sọ̀rọ̀ báyìí máa mú òun ò nú ilé rẹ̀ pé ah nígbà tí ètò fẹ́ fowó sọ́wọ́ wà wí ebe àwọn ẹni ọlọ́run ni ọ̀dà kéèyàn lọ fi owó sọ́dọ̀ wọn níbẹ̀ ni àwọn ẹni ọlọ́run ní máa mú wa dáa pọ̀ kọ́dà kó yẹ tọrọ owó gan irú àwọn eléyìí ògbó òòrà yérò mọ́ gan àti gbọ́dọ̀ wọn rí pé àdúgbò sàlám bí wọ́n bá ṣe gbówó fún náà kọ́dà kò tiẹ̀ tó dá dìde nàbí gan ntẹ́ fi dì náà bẹ́ẹ̀ sì bá ń bẹ̀ náà nù owó ìsìn ni ìmọ̀ lò ní parí oṣù yìí wọ́n lọ gbé ọ̀dọ̀ máa ọba gbé fún bàbá yìí máa jẹ̀mọ́ ẹ̀ máa wè máa ń bò dìbí ijọ́ kẹta báyìí mọ́ ní bá ń ṣe tàá dúdú ní bá ń gbọ́ tí àbúṣẹ̀ kí náà ń pariwo pé tí ó mú bẹ́ẹ̀ kú báyìí gbogbo mùsùlùmí àdúgbò ìbànújẹ́ ńlá lélẹ́yìn twenty five thousand ẹni àmọ́ ayúnṣe díẹ̀ dákun ẹ bá jọ ọmọbìnrin òkú wọn lọ ẹ sànú mi twenty five thousand yìí sì dá padà gbogbo ẹ balẹ̀ yá mi kò gbọ́dọ̀ jújọ́ márùn lọ. báyìí máa mọ̀ wá ń rò ẹ máa wo bá a ṣe máa ń nífẹ̀ẹ́ sí ọlọ́njọ́ lọ́n lọ báyìí wọ́n twenty five thousand yóò kùkù twenty five thousand ní owó ẹni ibú di ìparí òsùkò tó kù ní ìdíẹ̀ ilé mi sì ń sọjọ́ márùn-ún ẹ̀mí sì ní ń lọ yìí ọlọ́run náà rárá ni yẹn ó ìgbàlẹ̀ tí èèyàn bẹ́ẹ̀ lọ́rẹ̀ fún lówó èèyàn ṣe dáadáa bẹ́ẹ̀ yóò ṣe dáadáa lọ́dọ̀ ọ̀tí a ní mo ṣe dáadáa o jẹ́mọ́ ẹ̀ gbọ́ bí mọ́ṣálá yìí ẹ́ ọ̀dà yóò yẹ ní ìsìn. afawa suara wọn láfa suara wọn ní ẹ̀yìn ẹ̀yìn la tún wò tí ẹtún níṣẹ́ tó tún dáa lọ ó ní bẹ́ẹ̀ ni àwọn jẹ́ lẹ́ran àṣọ ẹlẹ́ran ayé mọ́sáàsì tá a láàfẹ́ gbé òkè yìí tá a fẹ́ nínú tá a fẹ́ tó ṣe owó mọ́sáàsì ti one million ẹ̀yin láti fẹ́ kọ́ wà lọ́wọ́ yín tọ́bọ̀ wá di ẹ̀yin oṣù kan sóṣù méjì tá a bá parí ilé yá tán àwọn òpó kí ni a fẹ́ mọ̀ sí lẹ́yìn àwẹ̀ ní ìsìn ọdún náà ti wọlé tán gbogbo nǹkan wọn gbogbo yìí gbogbo nǹkan ó ti wálẹ̀ lábẹ́rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ mọ́sálásí wọ́n ságbé one million fún àfáàní ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà tá a parí kíni o tá a parí Ramadan afasa wo one thousand one million náírà pa bọ̀ pẹ́ afaba ń wò pé ẹ̀dùn o ibẹ̀ lẹ́ran lèmi tí n bá jù sí jù sọ́hùn tí mo fi kí ní yí ẹran léyà pẹ̀lú ògbọ́rọ̀ mo sì ń sáde ń fọlọ́ nínú èrè tí n bá níbẹ̀ into one hundred thousand cash mo kúkú mọ iye oṣù tí wọ́n fi lé hundred thousand nígbà tá à ń dáwọ́ nǹkan ìwà tó jẹ̀mú owó mọ́sálásí nígbà tí ìgbà kó lẹ̀ ń kó one point one lẹ̀ ṣùgbọ́n ní sọfẹ́ nìyàrá nìkan ní í ṣe nínú ẹ̀mí mi fún ìnífẹ̀ẹ́sìn ọlọ́yin mo fowó yí ìtọ́ba kúkú lé náà yóò tún gbọ́n lẹ́nà fún mọ́sálásí náà ni bó ṣe ọ̀wọ́ ọyàn rẹ̀ ó lè jẹ́ pò ní òfin kó àníyàn rẹ̀ dàbí ọ̀dà àníyàn dàbí òun ó ṣètò ìrànlẹ́yà lọ́ba kó ọba bá náà lọ́tì àwọn mẹ́jọ ní àjọ lọ wọ́n pa márùn-ún wọn lọ́hùn wọ́n sì hàn pa gbìyàn yòókù mẹ́ta yòókù ti pàǹ sábọ̀ láàrin ọjà gbogbo ó ti dànù tán kódà wọ́n bu wọ́n sáàdù lójú títì ní à ń ju ọlẹ̀ wọ́n sàrọ̀kọ̀ tó gbìyàn délé lọ́fẹ̀ẹ́ padà kí ló gbèrè lọ́fẹ̀ẹ́ o ọkọ̀ ọ̀fẹ́ wọ́n wá dé ní iléyà kùjọ wọ́n sáde láàárọ̀ ọjọ́ iléyà gan àárọ̀ kìnnà dé o one million mọ́sálásí dà ntí sì ń bẹ̀lẹ̀ mọ̀ pé tí n bá fi kíní yìí kí o kọ̀ rẹ̀ nǹkan kò tún kún àpò kíní o mọ́sálásí ṣé wọ́n rán. Naam. ọ̀dà yóò clear reason Abba Abdullahi wọ́n ní aláàjì kan kú wọ́n ń pè ní aláàjì gbadegẹ̀sí aláàjì gbadegẹ̀sí ní tí ń bẹ́ kú ẹ̀ ń bá gbáta yọ nínú ẹ̀yìn ọmọ yìí bí ó ṣe rí fún rẹ̀ mo ti yọ ten million lẹ́nu dúkìá mi ní ẹ bá pín òkú tán ten million wọ́n bá ń fi kọ́ mọ́sálásí fọ́lọ́n wọ́n mùsùlùmí máa máa kírun bẹ́ẹ̀ wọ́n wá fún Abba tani á fún abábùlá ìsára lẹ̀ bí ẹ̀sìn kọ́ mọ́sálásí lọ kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ mùsùlùmí kan bá dé ní abábùlá ìdákọ̀ ẹ̀sànú mi ẹ̀sànú mi ẹ̀ẹ̀kẹ́ fàrẹ̀ tọ́mọ̀ mi ó ṣe tí ọ̀rá dùn ìṣàn wọ́n ti mú yọ àìlọ́dún yìí nítorí mi ti kàn ní two fifty náà ni pẹ̀lú ògbó ọlọ́mgbà tó yẹ pé oṣù kan gẹ́gẹ́ ní ìsìn gbogbo ìtẹ́bá ní nkọ́bọ̀ nkọ́bọ̀ ah afáwọn wò pé irú ọmọ ìnáà ní ìsìn yìí wọn ò wúlò fẹsí tó bá dọjọ́ iwájú o kí ni kí lẹni ẹmu fúnná ó ní mẹsì ni aa ah! ọ̀dà níta nídìí nu mẹsì ah, ọ̀dà o ọ̀dà afọwọ́ ebi ìdádó lè kó fẹsí ọlọ́run náà ni lọ́ba kọ́wọ́ bọ owó tí wọ́n fi ń kọ́ mọ́sálásí fàlàjì gbadé gẹ̀ẹ́sì ọba fàáfà ní two fifty bẹ́ẹ̀ ó fún un gé ń bẹ́ẹ̀ o hmm. bàbá yìí ò lọ ilé ń gbọ́ kánpà tí wọ́n ti bu mọ́sálásí ọwọ́ akúgbà tí wọ́n máa rẹ̀ òun náà ti ò pẹ́ náà wọ́n bá máa rẹ́ sáàsì owó sìmẹ́ntì náà ni mo ya kò sálẹ̀ nígbà tó bá yẹ kóṣù ká sísì ń padà lọ́wọ́ rẹ̀ eléyìí ọ̀bà rówó fún mọ́ tó kò rí ẹni yìí onú ẹni yóò jìyà tí ọ̀bà ya tí admission yẹn bọ́ náà lọ yóò jìyà bí jìyà. kò ní jíyà àwa nífẹ̀ẹ́ sí ọlọ́run jọlọ́run ló ń gbà náà bá a máa ṣe. Ah, ọ̀rọ̀ yìí ò clear naam ọ̀kan nù ọmọ àyà mùsùlùmí ni o èèyàn dáadáa ni èèyàn kí ni o èèyàn dáadáa ni lọ́ba ní dókítọ̀ ẹ̀dá kan ẹgbẹ́ hundred thousand gbogbo ẹni tí wọ́n bá ti ń gbé wá sọ́sítù tó bá ti ń jẹ́ wípé pírọ́mù tó ní ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nkankan lọ́ba lọ́rẹ̀ la ẹ̀jẹ̀ mọ́ dáàkọ fún yín o ẹ̀jẹ̀ ẹ máa bá ń tírìtì wọn nù one hundred thousand tó bá ti tán ẹ sá kọlù mi padà yín tó fún yín mi dókítà wa wò pé ah, kí n máa fi tírìtì àwọn ẹlẹ́jẹ̀ àbí mówó ìkéwulẹ̀ kí n bọ́ bí àwọn bọ̀kọ̀tọ̀ kí n wá ṣe ń jẹ kí n máa wọn tí n bá rí pé ń rù nínú patient tó bá wá tí mo rí pé ń nídìí ẹ̀jẹ̀ because n táwa kọ́ kéèyàn jẹ àwọn tó dáa gan kó gbé ẹ̀jẹ̀ sára ẹ̀ ọ́ dáa ju máa fi owó ra tọ́níkì ra nǹkan lọ. dókítà bá bọ́ sí ọ̀dọ̀ àwọn ní ìfun ẹran wọ́n ka ẹ̀dọ̀ wọ́n ka gbá wọ́n ka òkú wàsásùn kankan ní wọ́n bá yí ata fún àwọn kílókọ rẹ̀ o àwọn pẹ́ṣẹ́ǹtì tí ẹ̀jẹ̀ wọn sì kéde o tó lò dókítà gbalada pín sí àdáwò àmọ́nàbí òní gbalada. naam jìmọ́ ẹ̀jẹ̀ adáhùnsẹ̀. lápẹẹrẹ ọ̀kan náà ìyá kan wò pé tí wọ́n rọ̀dọ́ bá ti dé o àbábùlá ẹgbà 250,000 so 250,000 ẹ gbọ́dọ̀ ra nǹkan kan bẹ̀ ju pure water lọ ẹ sáà mọ̀ bá ń fáwọn aláwẹ̀ tí wọ́n ti fẹ́ sínú àfáà sì ń gbé bẹ̀rẹ̀ tébù water gan ló tó pè tébù kí ló pè o ó ní kọ́ bọ́ máa ha fáwọn ará àdúgbò bẹ̀rẹ̀ lásìkò gbàtẹ̀ bá fẹ́ sínú ó kù tí bu wọ̀tà kọ̀ọ̀kan yìí tí ẹni kọ̀ wá náà irú cl mélòó ni àwọn náà bí oní fifty cl àbí one fifty cl irú ẹ̀ gan mọ̀ fẹ́ tó one twenty sí one fifty ah owó yìí gan tí máa ń fáwọn èdè fi ń jẹun ó mà pé ju oní nǹkan sì ní èyí ó yí padà bí òní yí padà naam. ọ̀kan nù ọmọ ìyá sàlẹ̀kùn báyìí máa mú lọ́nà àárín wa mo ti sẹ́ndì wá mílíọ̀nù sínú àkáǹtì yìí o tí ọ̀dọ́ ọba ti dé dàbínú lásán dàbínú ẹ dákun mẹ́ta mẹ́ta má bá ń ha sáwọn ìyàlá kó ẹ bá ti à ń kí mẹ́gíríbì tán má fi sínú afa wa wò pé láàrin àwọn èèyàn ìdábínú one million tán dàbínú tí yẹn bá múru one million igi lásán tá a lọ ra lẹ̀ tí yẹn fi kọ́ bí kọ́mìnì kékeré kan bí lè sẹ́ pure water owó tí wọ́n máa jáde ń bẹ̀ gan ìyẹn lè máa fi sàmì kiri gan fẹ́ ni ní ọ̀dọọdún sí wọn ràn ní o bó sì ṣe fẹ́ fẹ́ lójú ìfẹ́ kíló ní ìfẹ́ ẹ̀sìn ọlọ́run ju ta ni lọ́wọ́ jọ ọlọ́run tó sọ pé tí wọ́n bá ti pe nǹkan lámà náà jẹ́ wọn ọba bí wọ́n ṣe wí jẹ̀mọ́ nkú ò clear ẹnìkan bá tún dìde ó ní bàbá wa gbẹ́dọ̀ dùnú bàbá gbẹ́dọ̀ dùnú náà ó ní àfẹ́ mílíọ̀n rí o five hundred kìíní o five hundred thousand ẹ máa ń bá ń fi dáṣọ sí ọmọ òrukàn lọ́rùn ọmọ kí mo pè o. ìròyìn ẹ pè é five hundred thousand nǹkan àmọ́ òrukàn gan wọ́n ní ìdí oúnjẹ jà sọnù àwọn àgbàlagbà ní ebi ń pa mí ọlọ́sẹ̀ ń polówó ìgbà tí ìwẹ́nu ń ṣe wẹ̀dẹ́ àmọ́ ìníìdì wọ́n ní ìdí oúnjẹ gan ju ju aṣọ lọ afẹ́ àgbọ̀nrín rẹ̀ gbọ́ ní ti ẹ̀ ní sẹ́yìn àtàṣọ o àti oúnjẹ o kébi ọdún kan pa wọ́n dáa bó ṣe kó fáwọn àgbẹ̀nu. No ẹ lọ bá ń gbin ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà pẹ̀lú ògbọ́nà wọn bá sá pàkéjì ẹ̀fọ́ pé ìṣà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ dọdún tí ń bọ̀ ọ̀gẹ̀dẹ̀ àkọ́tẹ́ bà sá ẹ̀ẹ́rì tó gẹ̀dẹ̀ eight hundred thousand orílẹ̀ ìdá yóò sì mọ̀ jẹ́ sọ́ra ọ̀dẹ̀ àríyá ìgbà ń ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ wá daṣọ fún àmọ́ èyí tí bá rí aṣọ fáfara ń ṣe ń wà mọ́ fi tí rẹ̀ yòókù ń mọ̀ fi ránjẹ fún wa jẹ̀mọ́ o ṣe dáadáa bí ó ṣe dáadáa ó ṣe kí ni kí ló nífẹ̀ẹ́ jọ lọ́nà lọ́run ó nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run ju ọlọ́run ọba lọ in tí ń ràn ọ́ lọ́wọ́ ṣe gbogbo ń tọ́ ọba nílẹ̀ láti fi confuse yóò ń tàn ó fi ṣe kí ni ó fi confuse yóò tí ọba ti gbọ́ yé ani tí mi fẹ́ ṣe mi tó wọ́n ọ̀mọ̀dé tó fi ṣe ń tó ṣe bóyá òun lérí ni fọlọ́n tí yóò sùgbọ́dọ̀ tí ń jẹ ẹ̀mọ́ náà jẹ̀mọ́ ìntànsọ náà ìjọ ń ṣe gbogbo wa o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wá di mọ̀nàfíkì ó iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ti ń dóná lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó sì fura. kánú o gbẹ̀yàn sunkún lọ́dọ̀ wọ́n tó fi kọ́ ẹkún rẹ̀ ní ó sún yàn àti dọ́dọ̀ larísìmẹ̀ntì rẹ̀ rẹ̀ nígbà larísìmẹ̀ntì rẹ̀ rẹ̀ sọ́wọ́ òsìmẹ̀ntì wọn ni wọ́n máa hà ibi tí a bá wá dé àárín mùsùlùmí gbọ́dọ̀ di ẹlẹ́mìí fífẹ́ ṣe ìpamọ́ kankan bẹ̀tẹ̀ pé ọkàlì máa takò làkàyè yẹn ṣùgbọ́n ẹ̀sìn láti fọ̀ mọ́ inú o wọn ni amadu abisa bilila njọ jimajima pé káfi lọ parí mọ́sálásí káfi sókè ẹran wá etí bọ́ kàbáyì ní apangba léyà o irú owó ẹran sí kọ̀ parí mọ́sálásí wọ́n tún mọ gbàsàkọ́lẹ̀ lọ́wọ́ wa mọ́ṣíkìládé kó o sì jẹ́ mi rí ọmọ tó yín tí èèyàn ọba ti yéèyàn wàlá taqfu ma laysa laka bi ilm ebe yìí ó ṣèwádìí ni ẹlòmíín bẹ tí ó pè òun ra lépa ilé tí mo rà yìí ẹ dákun ẹnì tí ẹ jẹ ọmọ ẹgbẹ bẹ ẹni gbogbo ẹ ń bá ti dájòjì nìbàdàn mo sáré ra lépa mo ṣe wá fòfò lọ́hùn ṣùgbọ́n o ta ni kọ́ máa gbé bẹ́ẹ̀ o àjòjì ẹni tí wọ́n á fi lé yẹn sọ àbúrò ẹ̀ tí wọ́n bí lè gangan ọmọ yẹn bàbá ní wọn bá fún ìwé lójijì ibi tí ń gbé ó sì níyàwó ọmọ mẹ́rin bàbá ẹ̀ ò tí ì wà arájòjì kankan tí ó inú ilé wà wọ́n sì rí ilé ìníkìá rẹ̀ làbúrò bá pe family meeting lè bọ́ọ̀dà rẹ̀ lórí pé táwọn ọjọ́ mú mú kan náà ẹ sì pé lálùsùn náà ẹ sì dájú báyìí náà táwọn ọjọ́ mú mú kan náà ah, ẹ kúkọ́ wọn lè lọ láfáàǹpẹ́ à ah, ìwọ kí ẹni kí o gbé bẹ kí irú ẹ̀sìn òfin wọlé ń ṣe dáa rí báyìí tún tanú bẹ́sìn ọlọ́run farabalẹ̀ jí oyin ṣàlàyé fún ọ ọwọ́ akú bí fámílì ó sì ṣe kíni o tí ó ṣe kíni o mọ́ṣálà kan bá dé bàbá wa nùúrù rè ọlọ́njọ́rọ̀ wọn dàrú ẹnì kásáwà gbó fún bàbá ìbánisẹ̀ tó lé ọlọ́run five million rè. Babani, ní ọ̀dà ẹ̀ẹ́n afá ablatif ẹ̀dàkùn ẹ̀bá ń ṣe tó sìmẹ́ntì wà lọ́mọdà sìmẹ́ntì mọ́tò ti lò kí wọ́n tún pé two thousand na. two thousand bo. bọ̀tí mo gbọ́ lẹ́nu ẹ̀dẹ̀kẹ́ tí wọ́n ní pé machine kan yọnu lásán ni nígbà tí wọ́n bèèrè ọ̀sẹ̀ tí ń bọ̀ yọ wà lẹ́ padà ntí ń sàdéhùn sínú ẹn tí wọ́n á bílí bàbá nuru gẹ́gẹ́gẹ́gẹ́ ọmọ tiẹ̀ wàrà admission tó ní thousand ló ń bá mande, pé báyìí báyìí ọmọ yìí ìyá tiẹ̀ ń sọ kó wa kí ló dé tó ń sunkún kí ni fa ọmọ yìí báyìí ọmọ yín náà ni kí ni báyìí báyìí ibẹ̀ tí wọ́n fi àbàbà ní owó wa pọ̀ lọ́wọ́ mi ní àsìkò yìí ṣùgbọ́n pẹ̀lú ògbọ́ lọ nígbà tí wọ́n bèè pé bí oṣù méjì èmi náà ta à ah, oṣù méjì bó ṣé ẹ̀gbọ́n tí wọ́n ń sọ ni ibi ẹni ṣe lẹ́yìn lọ ni àfáàbìlẹ̀ tí fìbá wọlé nípa bá nùrù alhamdulillah akóríire o sìmẹ́tì ti wálẹ̀ kọ́dà lórí tílà kan ní ìsìn wọ́n tó fifty naira mo ti wá báyìí ní one thousand five fifty ṣé bàbá ọ sọ̀rọ̀ pé ẹ lọ gbé àbí ẹ má gbé èrè lọ́wọ́ tí ìdàkan wọn lọ jẹ́ one point six báyìí nísìn nísìn ṣé bàbá àfáwà ni ah ọ̀dà ẹ àfáàtì òde tètè fọ́n jẹ́kì lórí ẹlẹ́yìn torí pé wọ́n tún ní pé pọ̀fọ̀ kàbálẹ̀ o torí pé kàrà yọ màá ṣìyẹn sí tó lè nífọ̀tì padà o àmọ́nà tí sì ń bẹ̀rẹ̀ wọn àfáà ni níjọ́ tí sì ń gba àmọ́nà kó fẹ́ kọ́ mọ́sálásí o one thousand five fifty ni wọ́n fi sí sìmẹ́ǹtì ṣé yóò tó lóhùn ó tún ṣe sùúrù di ọ̀sẹ̀ tí ń bọ̀ tí yóò tún fọkàbálẹ̀ ló ń bá gbé chẹ́ẹ̀kì lójú mọ̀mọ́ tí wọ́n gbé ta ni o bàbá ànóòrù ní wọ́n bá ń kọ chẹ́ẹ̀kì one thousand one million six hundred thousand jẹ̀mọ́à tá ń fẹ́ fọ̀mọ́lẹ̀ ní ìyá wọn. ìyá ọ̀dà kú ni ojú òsìkò lọ́rẹ̀ jẹ̀mọ́à umurun yadhaku sufaha minha àwọn ọ̀jọ̀gbọ́n ní àìmọye àlámọ́rì tó jẹ́ pé aláìmọ̀kan wọ́n kàn máa fi iṣẹ́ rìnrìn ni ẹ wà àìmọye bí tó ń kálukú lè ṣe wá rí nu. má nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́njọ́lọ́nlọ́ wà láì tí àwọn balẹ̀ múnú kọ́ ìdàlẹ́ ayé ẹkùn rí ó sì kéré láyé. di owó bu ọ ṣe bí sàárì ọ̀pápọ̀ ntí sì ń bọ́lé lórí ikú ntí ọmọ díẹ̀ ni wọ́n máa pẹ́yìn àfa ṣùgbọ́n ọmọ sí wa sọ pé iṣẹ́ eré mọ́nì ń jóná lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí mọ́mọ́jì òjò tán jàmáà bí tó ń kálukú ṣe wáá rí sínú kọ̀ wá sẹ́ńtọ́nù òpàdánwò tiẹ̀ kàn báwọn lọ́tọ̀ọ̀tọ̀ ní kíni o lọ́tọ̀ọ̀tọ̀ àfáwà kan bẹ́ẹ̀ o wọ́n ń pè ní àbú kíní kan àwọn ìsáàdì pé ah, ó gbé lọ́wọ́ àfá yìí gbogbo dákun ẹ ti ẹ̀sá yàmí two thousand ẹ wá owó tí ń bẹ lọ́wọ́ àfá ó jẹ́ five million àfá fi ṣe bísínẹ́sì àfá wà ní kọ́bọ̀ mbẹ mo dọ́rọ́ bà ní. ṣé tí ń bá wá rẹ̀ tó hẹ́pù mi pé kájọ máa fi five kí kájọ máa ṣe bísínẹ́sì ò ń gbowó lẹ̀ ṣé n tí ń ṣe ni pé wà á bọ́ gbangba mọ́sájà bá ti sálámà ń jọ jimá pé owó tí mo fi ṣe bísínẹ́sì o torí sí ìlẹ́nì kóòdè tí ó ní yá two thousand tàbí one thousand yóò ìlẹ̀ yá yẹn o ẹ bọ́dákìlì kọ́ ènìyàn gbélé fún mi bí sẹ́ àjọ ń ṣe partnership làjọ ń ṣe èmi kí mo lówó o sí ìyẹn lè sọ bẹ́ẹ̀ kò lè sọ bẹ́ẹ̀ ní brother sam control two five million lẹ́nìkan wá ní kọ́ yá one thousand kó fún one thousand ẹ wú one thousand lójú ibi tó ti jókòó yìí lọ́fíìsì ẹni ó ti ka one point eight wọ́n sì ń sọ ó ké pé ọ̀gá one point eight làbàbá mi owó yẹn lọ́gà tó pé no two point six lọ́yẹ̀kẹ́ bá ń bẹ̀ lójú ẹni tí ń tọrọ tó wá tọrọ èlò pẹ̀lú ògùn ọlọ́run kìrìsìtẹ́sì wọn dà òní ọ̀la ní ẹ̀pẹ̀ interview yẹn lẹ́kọ̀ọ́ sí ni opportunity tó ń tún ní ni kó n sáti ẹ̀rọ ọkọ̀ lọ́bẹ̀ kì í sí ìṣòwò tó ṣe é yọ ó sì mẹ̀dí owó bí ṣe ń bẹ lọ́dọ̀ ẹni o jẹ́mọ́ àti fẹ̀gbẹ̀rún síra wa. tí wọ́n bá sì ibi ogun apẹ́sẹ̀ ogun ti ń dán ẹni jíjí ṣé ewu Ivan ni. ìdán sọwọ́ adá kí mùsùlùmí máa gbà màá náà àbí ọ̀dà sọ́dà tọ́ba wa gbà àmà náà ṣé kó nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́njọ́ ọlọ́run lọ́ndí àmà náà ni àbí kó nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala jẹ̀sìn yẹn lọ. sáà tí wàá gbọ́kọ́ ìdá yìí wípé tọ́ọ̀bà fẹ́ ṣiṣẹ́ má nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run jọlọ́run kò yẹ clear disi kètì clear. alasarawa ni wasta'inu bis-sabri was-salah wasta'inu tí nǹkan bá dàrú mọ́ yín ara kan ní ẹni ẹnfẹ́ dáadáa kan ní do ẹ bá fẹ́ wà mi ọlọ́run bá wa ta'ala ẹ jẹ́ ń tọ́ka yín sí nǹkan méjì ẹ má lọ gbẹ́ bọ́ o má pé gèdè o wasta'inu ẹ máa wé mi ọlọ́run ọba ló ràn lọ́wọ́ lórí àlámọ̀rí yín bí sọ́búrì pẹ̀lú sùúrù was salat àti ìrun jàmáà ẹ ẹ wo oríire ní alukuran ẹ wò bó ṣe simple àwọn àrùn ògùn owó kan bẹ alìjẹnú ọmọ wa sọ fún tọ̀ pé owó yìí wọ́n máa rí pé olówó ni ṣùgbọ́n afúnṣọ́ ni wà wà má pa afúnṣọ́ ni ọ́ tọ́ bá gun ọkọ̀ tọ́ bẹ́ẹ̀ e lé twenty five thousand naira tiẹ̀ bàjẹ́ jọ̀mọ́ kéèyàn máa control tírílíọ̀nù náà èèyàn wá ń wa ọkọ̀ kọ̀ wá sí tí ò wá lè sínà rẹ̀ wọ́n fi kò sí kọ́kọ́rọ́ tí wọ́n fi ìdí síbi wọ́n fi ń sí plier screwdriver òkúta wasta'inu bis sabri sì wọ́n sà sùúrù sùúrù gbàtọ̀ ń bẹ̀ lọ́wọ́ kún fún sùúrù ìpè yóò sì dá mọ́ lọ́ọ́ lu wọ́n sọ́la irun ni wọ́n máa ti dèmí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wàstẹ̀ẹ́nu bí sọ́bùrí wọ́n sọ́la kátó wá kó sínú màánì rẹ̀ á kọ́ sínú àdìsí Thawban wal hadith mukhrajun fil musnad Ahmad bi sanadin sahih Thawban mọ̀rọ̀ sọ̀rọ̀ sálàm ó náà sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín o interstellar náà gbogbo yín ẹ lè ṣe bó ṣe ní ẹ ṣe gẹ́lẹ́ gangan. istaqimu ẹ̀dùn déédéé bọ́lọ̀ ń sìnrìn yín wala tuhsu ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ ní ihsa kún kọ́lá kéèyàn sọ wípé ọ̀nà ìyàsímọ̀lù láyé o allah subhanahu wa ta'ala kan mú ọjọ́ kan bẹ̀ ó rí péjọ kan tó ọba mú bẹ́ẹ̀ mo kí àwọn àrùn kan fún ọ tẹ́ pé màá tún gba chẹ́ńjì bí mo dáadé ń bí irun. istiqimu bí wọ́n ṣe ní o gbogbo gbọ́bàrà rẹ bá ṣe tó ṣe wàlàntúṣù ẹ̀ẹ́kú lè ṣe ń ṣe tó fi sọ pé wọ́n lọ́wọ́ ọba yọ sọ́bsidì rẹ kúrò ní sẹ́ẹ̀ so ní alhasanatu bi ashra mithaliha bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa ẹyọ kan ìmọ̀ fún ládàá mẹ́wàá yọ kó tó gbàjẹ́ ń jì gbé tèmi lórí ẹyọ kan ìyẹn tó ṣe sàrà àlàlí kìámà fún àmì ìtìbá tó ń lọ náà ànúbí wa ní istaqimu wa lan tuhsu wa'lamu anna khayra a'malikum as-salah ẹ lọ́ọ̀rẹ́ mẹ́pẹ̀ tí wọ́n bá ní kí ni tó dáa ju mo sẹ́tẹ́ fìtìrú ju ba ìrún iná wàlá yuhafidhu alal wudu'i illa mu'minun ẹ̀ sì ní rẹ́ nìkan kọ́ máa sojú kòkòrò kọ́ máa wàlálù àlá gbogbo gbà àfi kọjá pàpàrà ìmánì láre kí o máa wàlálù àlá gbogbo gbà ọmọ dàápọ̀ àpé dandan o ṣùgbọ́n nìkan ò ní mọ́ sókòrò bàbàrà kan bá ti já nínú sọlọ tèmi yóò sábà wàlálù àlá gbogbo gbà mùmìnì ní máa ṣe bẹ́ẹ̀ bóòlù ò ṣe ní rí àdíyìsì ti wá gbogbo bá ṣe ń sàlọ̀ láwọn ẹsẹ̀ tẹ́ ẹ bá fọwọ́ ìdá nígbà tí sàmàlà ti ń tẹ́ ẹsẹ̀ kẹ́yìn tẹ́lẹ̀ omi tí ó bà jáde kẹ́yìn lọ́wọ́ yín yóò fọ ẹsẹ̀ ntán ni mímọ̀ kàfírọ́ọ̀tì àlùwàlá náà bẹ́ẹ̀ káwa gbéyàn sẹ́gbẹ̀ kan káwa bọ́ síbi wípé irun tá à ń wí orígun kelòó ni nínú ẹ̀sìn orígun kejì man taraka as ghayra jahidin bi wujubiha ẹntì bá wá kírun ìdéédé la ilaha illallah mbẹlẹ miẹn tótó mùsùlùmí mbẹlẹ miẹn tótó ṣùgbọ́n kò sẹ́bọ̀ kò sẹ́ka but akíkanda kan sí ni tí wọn ọba mọ hukumu kan nù tàbá mẹlẹ ṣẹ̀rí àti ọba mọ hukumu mẹ́nu ṣùgbọ́n àwọn afáàtì ẹ̀ ń sọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ ń pa ẹni àmà kí ni hukumu rẹ̀ apá kan nu àwọn àfáà ní gbogbo ẹ̀ ń bá ń ṣe bá ń ó di kèfèrí wọ́n ní kílẹ̀ rí wọ́n náà lẹ́rìí àkọ́kọ́ ẹ̀rí àwọn ni hadithu jabir ibn abdullah tí wọn muslim gbà wá hamsa sọ̀sọ̀ wípé bayna rọ́júlì wà ṣíríkì wà lẹ́kúfúri tẹ́rùkù sọ́lá fáman tàrọ́kà ha fakọ̀dì kẹfàrọ̀ tí wọn bá ní kí ni gàgà láàrin ọmọ nìyàn sí ṣíríkù sí ìdí kèfèrí mùsùlùmí pé ń kírun iná láti pè ń kèfèrí pé ń kírun láti pè lọ́sẹ̀ bọ́ ẹ ń bá ti ẹgbẹ́rún jùlẹ̀ ó di kèfèrí. hadithi kan nìyẹn wọ́n lẹ́rìí mi náà tó wá wọ́n ní kí ni ẹ̀rí mi. jaa min itiban ibn malik ama itiban itiban ìtìbánu bin malik èèyàn dáadáa ni sahabiyun jalil ó ti rí náà rí kó tó di wípé eruku fọ́ lójú ní uhud eruku ogun lọ́fọ́ lójú ní kíni o ní uhud ọmọ sàǹsàrà ń padà njọ́ kan wípé ya Rasulullah mo fẹ́ kọ́ wálé mi kọ́ wá kírun níbẹ̀ ìyìn ni wọ́n mọ́sálásí mọ́ ibi ọba ti wá kírun àtẹ̀kídò mọ́sálà ìbùkún ọlọ́run ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ń wà mọ́bẹ̀ níbi tí ń ti máa kírun amúsàmí kò sí yẹn ó sọ̀rọ̀ bá kó àwọn sọ̀hábà lẹ́yìn ẹ̀ bá lọ ńgbà wo nílẹ̀ ìjọ́nà lọ ó ti ṣe tó ń jẹ ṣùgbọ́n ó jẹ yẹn parí wọ́n mọ̀ fẹ́ mọ̀ buwara tún jẹ nǹkan wọ́n sọ sáà ńgbà bá jẹun náà ẹ wá wò sí sí ọlọ́run ẹ wo bí èsì ẹ̀ ń jẹ àníyàn tí wọ́n bá padà pípé wá jẹun ẹni tí ó kó tó ṣe nǹkan mí bẹ́ẹ̀ lọ tí wọ́n bá pè wá bá ní ṣe nǹkan kan nǹkan mí ó kọ́kọ́ kó tó tó ṣe nǹkan mí àbí ní ntòun ní àwa àṣìlá àkọ́kọ́ ṣe náà aina turid nbọ lọ nfẹ ọ̀nà kasi bi kan níbi bá bẹ̀rẹ̀ sisi náfìlà nbẹ masọ̀wábà náà kírun pẹ̀lú ẹ̀ ibẹ̀ ni ẹ ti wá jókòó tí ń retí oúnjẹ làwọn ìbá ń sọ̀rọ̀ láàrin àwọn ìbáyà ṣé ẹ̀mọ́ lágbájá ni wọn kí ni ṣe nira ah huwa káfílì mùnàfíkì kéèfù bi táwọn mùnàfíkì wọ̀ sí ó ní ilé rẹ̀ ni wọ́n sàn sọ̀rọ̀ ìdárò sísì bẹ́ẹ̀ ni kasi dénú àwọn sọ̀hábà náà ọba bá ọba sì báyìí sànà bíi lè ti ah àwọn sàbẹ̀yòkú ọ̀gbọ̀n ti ń sọ o àdébí ẹ́ fasaarọ rọjùlù minal ansọr sàlá sàlám ọ̀kan nù àwọn ansọrí ọba ń sọ̀rọ̀ kẹ̀kẹ́ sábà sàlẹ arabi ni hìn kí ló ń sọ alaysa yashadu an ilaha illallah ẹ̀ ń tọ́ ń sọ̀rọ̀ rẹ̀ fún mi yìí ìtàn àṣà ọ̀rọ̀ tó ń sọ sábàbí létí àwọn yòókù ọ̀gbọ̀ ṣùgbọ́n tàbí bí ń sọ ọ́ta iná sọ àbá ń gbọ́ pé a tí eh, ó jẹ́rìí kọ́kọ́ sọ̀rọ̀ lọ́wọ́ bá ní ẹ̀ ọ́ ní ń sọ ìwúlẹ̀ aláìláwọ̀ wà láṣà àdàtàlàwù sẹ́rẹ́ láàláwù tọ̀dọ̀ mi rẹ̀ lélẹ́yìn ń sọ ó tún sọ kí lẹ́sẹ̀ mi létí pé n ò tún máa ń tọ́ sọ́sẹ́ mi létí àbínà àlẹ́sẹ̀ yẹn ṣáájú àní Rasulullah ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ fún mi sọ́kọ̀ máa gbà pé òjì sọ́rọ̀ ni mí ni ó ní sọ ní máa pé Muhammad Rasulullah wala sharata lahu sọ́dẹ̀ mi ẹ̀ ni ó tún sọ kí lẹ́sẹ̀ mi létí nígbà tó lẹ́kẹ̀ẹ́ tàbí ni ah àlẹ́sẹ̀ yìí sọ̀lì ṣé bí ń kírun fọlọ́ ó nínú òsìwọ́ ní ń kí ń kí wala salata lahu sónírun ní gíní òyìnbó tánàbí ọ̀dà àràbí ni ulaika alladhina nahani Allahu an qatlihim àwọn èèyàn tí gbogbo ń tọ́ ń sọ látò ní ìbá ti pé sara wọn ọgbà pé ọ̀sọ̀rọ̀ ọlọ́wọ́n ba ọgbà sọ̀rọ̀ ni ìsì ń kírun ọlọ́run ń gbọ́dọ̀ bá lé ń ń pa wọ́n o ẹ mùsùlùmí adáná láàrin ṣùgbọ́n sáà ń bọ̀ mi àǹparà ń o ń pa wọ́n táwọn lò ń bẹ̀ ni wípé tí ìrún bá ti kú òun ọ̀rọ̀ ó ti lẹ́tọ̀ọ́ kí wọ́n pa kèfèrí ni wọ́n lẹ́rìí àwọn nù ṣé kí n parí àdìsí wọn àbí ká máa lọ bí tá à ń lọ gangan nígbà tí yàn sọ hábò gbèjáde fàyìdà huwa yẹsùrọ àsàlám à ń kọ́ ti dìda a ṣe ń tí ń sọ sànà gbélé tí ni pé bùlá wẹ́yà táwọn yẹn sọ̀rọ̀ ìlà tó òǹkàlùkù tá à ń sọ̀rọ̀ wọn la torí pé àná sísan ìṣesí ẹ̀ dáa pọ̀ kọ́dà ìgbà míì ń bẹ kò sí wáàsí lọ kò sí wáyé lọ ọmọ wọn lánàá sọ abàǹgbà mi tí yẹn pé yọọ ọmọ bá sọ̀rọ̀ tí wọn sọ abàǹgbà ọmọ sọ̀rọ̀ láàrin ara wọn kó àti tí wọn sọ̀rọ̀ débi tí wọn máa rẹ́rìn àdúgbò lè mẹgbọ sí mi ó lè má sàdùkárù tiẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọ náà lọ́wọ́ wọn kàn dọ̀rọ̀ ọ̀lẹ̀ àdúgbò gbọ́ ọ̀dà sí wọn kàn sọ̀rọ̀ àná pé ṣé ẹ̀ malabaja ó lọ sí pé mọ̀nàfí kì í bú ni yìí ti ń dáhùn mọ́tò nísìnyí àṣírí àfẹ́ ẹ̀túná wọn kàn sọ̀rọ̀ ní ṣé wàá rí bí ẹ ti ń sọ̀rọ̀ lọ lára tí wàá tẹ̀ kan nínú àwọn àǹsọ́rí lọ́wọ́ agbẹ́tí ẹ̀jẹ̀ sọ̀rọ̀ àtó ni o yọ̀ọ̀dá fún mi kí n lọ yẹ́ǹkì ah, ah, ah! rẹ̀ yẹ́ǹkì kiri ṣe kọ̀mọ́ wúlò ayára òní ìrìnlọ́rọ̀ wọn ni wíjọ́ sọ́dọ̀ mi ẹ̀ ni ànàbí yẹ́ǹkì ẹ̀sẹ̀ àdá kọ̀ọ̀pá kó jìṣẹ́ ọlọ́run mi ni so eh. jìṣẹ́ ọlọ́run gidi ló mọ̀ sí bá ní tún sí wọn àwọn ẹ̀tí ẹ̀ ní sí wọn àlòjì yẹ́ǹkì rẹ̀ àṣẹ ti sọ sáàmì sáàmì tì nù ṣé bí ń kírun ìrú rẹ̀ wọ́n ní ń kí káàmì ò tó wá sọ pé ulaika alladhina la'ana Allahu an qatlihim àtúwárí ẹ̀rí mú ń bẹ̀ wípé ànábì ní èèyàn méjì ò gbọ́dọ̀ wà èèyàn mẹ́ta ò gbọ́dọ̀ wà kí méjì ọmọ dára wọn bá sọ̀rọ̀ kí wọ́n pẹ̀ nìkan tì tá a bá ti pọ̀ báyìí èèyàn méjì lè máa dára wọn bá sọ̀rọ̀ tán yòókù ò ní gbọ́ múra ti rẹ́rìn ṣé ẹ mà pé gbogbo bí ṣe ń sọ̀rọ̀ sọ́yìn jáwọn èèyàn gbọ́ tó kọ́ àwọn yẹn ti múra wọn níbo níbo táwọn èèyàn bára wọn sọ̀rọ̀ ibẹ̀ wọn ò clear <coughs> na àwọn àfáà ni ẹ̀rí táwọn rí ń bẹ̀ ni wípé ńgbà tí ọkà gbòǹtì ọkà tí nàbí sùpà àtọ́lọ̀ ní kí n má parun wọ́n lè rí àwọn nù wọ́n lè rí mi tó wà kí wà lè rí ọ̀hún wọ́n ní jẹ́ àmì hadithi abdullahi bin amr bin as ansa sam dakar sata yawman amsa salam ọ sọ̀rọ̀ ọ̀run fáwọn sọ̀hábà ńjọ kan tó bá ní irun tẹ́ ń wọ yìí o hmm. ẹni tí bá ń kí bọ́lọ̀ ń ṣe ní òkì kánátìláhù nùrán wà burhanan wà nàjátán ila yawmil qiyamah irun ó dì mọ́lẹ̀ fún yóò di ẹ̀rí fún yóò di ìlàkùn bí ìyá ọlọ́run bá fún níjọ́ gbéra kìyàmà wa man lam yakun ẹni tí ó rí bẹ́ẹ̀ ẹnjẹ ọbẹ kí falam yakun lahu nurun wala burhan wala najatun yawm alqiyama wa kana yawm alqiyamati ma'a fir'auna wa hamana wa ubay ibn khalaf ẹnjẹ ọbẹ kí pẹrẹ tọbẹ jáde láyé níjọba alikiyama kaalẹri kan kaani malẹ kaalambi yọlọwọba tí wọn bá tún wá rọ àwọn èèyàn papọ̀ wọn rọ mọ́ fir'auna àti amana àti ubay ibn khalaf múlẹ̀rí àwọn náà múlẹ̀rí mi tún bẹ́ẹ̀ wọ́n ní kílẹ̀ rí ọ̀hún wọ́n ní hadha min hadith abi darda wal hadith mukhraj fi mujam' inda imam tabarani ibi wọ́n sábà wọn sọ̀rọ̀ njọ́ kan ó ní awsana khaliluna rasulullah sallam bisabi khisalin khilalin amsa n bani sọ̀rọ̀ ọwọ́ akankan méje kan fún wa ó ní allah tushriku billahi shay'a ẹ gbọ́dọ̀ sẹ́fẹ̀ kọ́lọ́ lọ́wọ́ bá o wala tatruku as-salata muta'ammidin faman tarakaha muta'ammidan faqad faqad kharaja min millati al-islam ẹ sì gbọ́dọ̀ fi irun ẹ ń bẹ gbẹrun kan jù lẹpẹrẹ ó ti kú ònú islam wọn rẹ mi wí bẹ. wọ́n tún àwọn ẹ̀rí mi wà àwọn ẹ̀rí mt kéèbá kírun déédéé kèfèrí ni báwọn afáǹsì sọnù ìgbòsì lè kèfèrí hùn kí ni hukumu rẹ̀ báwọn nílẹ̀ ṣẹ̀ríà mọ́tò kún àwọn táàjọ máa dì mọ́ oṣù ní bódìjà tọrọ máa jẹ́ nǹkan wọn sí ni yóò tó ajẹ wọn kún àtàtò máa dì mọ́ ráìsì wọn kún àtàjọ máa dì mọ́ ráyù bá dalil ilm wọ́n sì fi hàn sẹ́ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì <clears throat> ó ní pé wọ́n ní kèèṣe kèfèrí pẹ̀lú gbogbo àdìsí darí wọ́n ní sẹ́rì sí mẹ́rọ̀ tí wọ́n náà lẹ́rìí wọ́n ní àkọ́kọ́ ṣàhádà ń bẹ o ṣàhádà dúró kò sẹ́bọ̀ kò sẹ́kẹ́ o kò dá kan kó wá sàṣàlá ṣùgbọ́n ìrún yìí ká má jiyàn o ká má ṣe mistake o gbogbo ẹni tó bá ti nírun yìí ṣe dandan kèfèrí ni o ẹ̀ńtà ń sọ̀rọ̀ lẹ́ni pé ọgbà pé dandan rún ṣùgbọ́n kéèkì déédéé ńlá àwọn pákẹ́jì ní kìí ṣe kẹfìrí wọ́n ní kílẹ̀ rí wọ́n náà kọ́kọ́ ní ayé àkànná ọ̀sán bá ń sọ̀rọ̀ ní sọ́rọ́tún ní sáyé wípé inna Allah ṣètọ́rọ̀ jẹ́ inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. alọ́sọ̀ àtàlà kò ní forí jì gbogbo ẹ̀ ń bá ṣẹbọ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá yàtọ̀ ṣẹbọ ó lè forí jì ń bá wù nínú tó sì yàtọ̀ ṣẹbọ ìnìrún wà. wọn ni kò burú gbogbo àwọn ẹ̀rí tẹ́lẹ̀ wàá mú wáyé ṣé ẹ lè sì tẹ́ fọ́ lórí ẹ wọn náà lè sì dáwọ́ fọ́ lórí ẹ káwọn tó wàá mẹ́rin tán náà wà nínú súnani wọn ni àkọ́kọ́ hadithi jabiru ibn abdullahi tí bẹ́ẹ̀ ni sọ́yìn muslim hadithi thabit hadithu kan náà tó bẹ hadithu buraida ibn hussein tí bẹ́ẹ̀ ni súnani mamu tirmidhi wípé baynana wa baynahum tẹ́rẹ́kù sọ́lá fàmọ́ntàrọ́kà fàkọ̀dé káfàrọ̀ hadithi ńlọ́fẹsẹ̀ múlẹ̀ gbogbo hadithi mi tẹ́ mú wa kò sí ìdọ́fẹsẹ̀ múlẹ̀ ń bẹ́ mà òótọ́ sí ni àdìsí ti pé yọ wà pẹ̀lú fìràwọ́n náà kọfẹsẹ̀ múlẹ̀ àdìsí ti ẹ̀ eh, ti àbídàrdà eh, ni mọ́jú àmọ́ mọ́ tọ̀bọ̀rọ́ ni kọfẹsẹ̀ múlẹ̀ àdìsí àbílà nìkan náà tó ń bẹ orí òtún fẹsẹ̀ múlẹ̀ ọ̀dà èyí tó wá fẹsẹ̀ múlẹ̀ ẹ̀ wá dáhùn lórí ẹ̀ wọ́n ní àkọ́kọ́ ó nítumọ̀ àdìsí tàbí sọ wípé ntí ń bẹ láàrin ọmọ nìyàn sí kèfèrí onáà ní kó fèrè ó wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tí ọba máa kírun déédé fàfíìlùhù kàfíìlì kò fà ìṣesí tí ń ṣe ìṣesí kẹfìrí náà nítorí pé kẹfìrí náà ti è kírun wà kọ́díyẹ olùbí fíìlùhù ìlàlùkúfúrì ó sì ṣe é ṣe kí n ti ń ṣe nǹkan wọ díẹ̀ tí ò ní di mùsùlùmí padà mọ́ ṣùgbọ́n kí ẹ̀sìn kó ọ̀nà ìsìlámù torí kíni nítorí pé gbogbo wa máa ń sọ̀rọ̀ kan wípé àlìmáàsì bàrídùlì kúfúrì kéèyàn máa dá ẹ̀ṣẹ̀ sí ọrùn bí ìgbèyàn dá sọ́ọ́sọ́rùn ó mọ̀ sí ní akólẹ́tẹ̀ ẹsẹ̀ akólẹ́tẹ̀ àkẹfìrì ẹsẹ̀ ni máa wọ̀ yàn di bí ba ti ń pọ̀lọ̀ lóyún yàn oríṣiríṣi ìrìn ẹsẹ̀ ìrìn ẹsẹ̀ ìrìn ẹsẹ̀ nígbà bá yá ni ni ṣe ìtọ́ ọgbẹ̀mí ẹ̀ ní òpé tá a mú tiẹ̀ ń bẹ̀rù gan mẹ́gàn mò ń mutí dúkìá mi ò dínkù mò ń ṣe ìsìnà tó ń da fún mi sí náà ni mò ń pààyàn àṣírí ìwọn òsì tù tó ń lágbára sí náà ni wọn tó àwọn tí a yàn sí àti àpá ìpariwo ọlọ́run kan fún yàn wọn máa dànù mọ́yàn lójú ń dàjí ó ṣeé ṣe kí àwọn ẹ̀sìn ọ̀wọ́ yẹn di débẹ̀ bákan náà apá kan tó sọnù wọn pé no intanet bí n sọ ni pé ẹnì tó bá gbé jù lẹ̀ tí ò gbà pé ọ̀ràn yẹn ni wọ́n ní tá a bá tiẹ̀ wà ní àdìsí pé yọ wà pẹ̀lú fèrè àwọn yọ pẹ̀lú hamani tó bá pọ̀ fẹsẹ̀ mọ́lẹ̀ òun náà tún ní ìtumọ̀ ìtumọ̀ ni pé wíwà pẹ̀lú fèrè àwọn náà gan-an wíwà pẹ̀lú hamana gan kò sọ wípé kánà kọ́ọ̀lìdá mọ̀kọ́ládà fi náà kò sọ kò túmọ̀ pé yọ padà gbèrú lọ gbèrè ó sì kó kọ̀ra kó mbẹ. Hmm. wọ́n ní ńgbà táwọn fèsì lórí àdìsí tó kunlẹ̀ fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ yìí àwọn wà kó àwọn àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ wà. wọ́n ní àkọ́kọ́ hadithi ubarata bin somit radiyallahu ta'ala anhu wa ardo wal hadithu mukharrajun fi sahih fi sahihayn an sasara n b'an sọ̀rọ̀ njọ kan ó ní man man shahida man yashhadu an la ilaha illallah ẹn bá gbà pé ọ̀kan sọlọ ọba subhanahu wa ta'ala wahdahu la sharika lah kò dan kankan mi pọ̀ mọ́ ọ̀kan sọlọ ṣe kò lorogun kò lẹ gbogbo bó ṣe bára sọtala lò ọba lò lórí imani òdodo ẹyọ kan wa anna muhammadar rasulullah tó sì gbà pé èmi ànàbí òjíṣẹ́ Ọlọ́run ọba ni mi wa anna Isa abduhu wa rasuluhu tó sì gbà pé nàbí Isa ẹrú ọlọ́wọ́n ọba tó ni òjìṣẹ́ ọlọ́wọ́n ọba ni èyí tẹ́ ń pè ní Jésù wa kalimatuhu alqaila Maryama alọ́sọ̀rọ̀ ń dá nàbí Isa pẹ̀lú gbólóhùn tó jáde látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba pé kún fakana Isa bi kun wa laysa Isa bi kun anabi Isa kọ́ ni kún fàyà kún anabi Isa déèyàn pẹ̀lú gbólóhùn kún fàyà kún ni wa kalimatuhu alqaha ila maryam wa ruhun minhu anabi isa ruhun minal arwahi lati khalaqaha arrahman subhanahu wa ta'ala ẹ̀mí kan ló náà nínú àwọn ẹ̀mí tọ́lọ́run bá dá. wa anna alijannata haqqun tó sì gbà pé alijanna òdodo ni wa anna an-naru haqqun tó wà náró hakun tó ti gbà pé iná náà òdodo ni àdìkọ́láhu lọ́ọ̀lù janna àlámà kánà mi ní amẹ́lí tó ń tọ̀ ń bẹ́ẹ̀ dọ́dọ̀ náà ọba irú nítorí ó kúlé nù sẹ́ kàrà nù ọlọ́run yọ wàlì janna. wájú dìlálà àti gẹ́tì bẹ̀ yọ wọ̀ bó kọ́dà kó kọ́dà kó ṣe zìnnà pàdé ọlọ́run sùn àtàlà tí ọba ti pè ní halali wọn wá ní kọ́mọ̀kínú déédéé náà ti wọnú ẹ̀ torí ní tánà bí fi parẹ́ ni pé àlàámá kánà mi ní amẹ̀lẹ́ ibi ọba rí ọwá rí ó kù sí o yọ ọ́ sàdọ̀mọ̀ àlìjẹ̀nnà wọn ni ẹ̀rí kan tó nù ẹ̀rí mi min hadithi ubarak bin sọ́mìtì aydan wa hadha alhadith akhoja imam tirmidhi wa ibn majah wal imam an-nasa'i bi isnadin sahih wa abi dawud hasan khamsu salawatin irun ọ̀ràn yẹn márùn yìí faradahullahu faradahunna faradahunna Allah ọlọ́run ọba ṣe lọ́ràn yẹn fún yín kẹ́ ẹ máa kí o ṣùgbọ́n o man ahsana wudu'ahunna ẹ ń bá sàlùwàlá àwọn àrùn yìí dáadáa wa sallahunna liwaqtihinna tó sì ń kí àwọn àrùn yìí lásìkò tó lọ́ọ̀ ní wa atamma ruku'ahunna wa sujuduhunna khushu'ahunna tó sì ń rúkú rẹ̀ bọ́lọ́n sì ni ó rù ìṣùdú ẹ̀ ó ń bẹ̀rù ọlọ́run bá nù rìn bọ́lọ́n sì ràn ẹ sọ fún wípé kíánà làwọn ẹ̀ńdà lọ́yìn ahadun ó ń tọ̀ ń ládéhùn lọ́dọ̀ ọ̀rọ̀ bá tí èyí àdéhùn an yudikhilahu Allahu lijanna ó ti ládéhùn lọ́dọ̀ ọlọ́run pé yọ wà lijanna wàmàn lẹ́mi ò hafiz àlẹ́yìá ẹni tí èyí bá wá kì déédéé mo ṣe sọ síwájú laysa lahu ahadun ẹ̀ńdà lọ́ọ̀ kọ̀ládéhùn lọ́dọ̀ ọlọ́run ọba o insha àgọ̀fárọ̀ làwù bọ́bá wọ ọlọ́run lálìkí àmọ́ yóò foríjì wà insha àzábà tó bá sì wù yóò fìyà jẹ wọ́n ní tó bá jẹ́ pọ́dọ̀ máa ná ni kí lọ́rọ̀ ọmọ ṣíà ó wọnú ẹ̀sìn. ọ̀rọ̀ yóò clear wal hadithu thabitun wọ́n náà tó lẹ́rìí wọ́n kí lẹ́rìí yìí wọ́n ní jaafi sahih ìdààmú muslim na hadithi uthman bin malik radiyallahu ta'ala anhu bá wọn sọ ẹ ń bá gbà pé ọ̀kasọ́rọ̀ ọba sọ́wọ́n àtàrà wa anna muhammad rasulullah ó tún wà fún sasara ojúṣọ́rọ̀ ọba ni ó ń tọ̀ wò adkhalahu Allahu aljanna ọlọ́run ló ń wò jẹ́ ọ̀wá aljanna nínú wáyà mi lam tat'amuhu an-nar iná ò ní í jẹ kò sínú tí lè panu kò sínú kí o <clears throat> iná ò fi panu àwa bọ̀ padà ọ̀kan náà wọn àfọ àwa. abu musa harun torí pé masala yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa àtòrí ẹ̀ sí tíya nínú ẹ̀ tẹ́tù wọn mú wa hadith abdullahi bin mas'ud tí ń sọ wípé amsasalam òní láàyè hilu damru mùrìn muslimin illa bi ida thalathi khisalin ẹ gbọ́dọ̀ tajẹ́ mùsùlùmí lẹ̀ àfi pẹ̀lú nǹkan mẹ́ta yìí nígbà tí ó máa sọ nù mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ń fi irun tí ò kí déédé kò sínú wọn anafsu bin nafs afẹ́yìbò azani almufariku atariku lidinihi almufariku liljamaa awadi náà wọn afa wípé kò burú ẹjẹ mi ò da sí ní ọwa ọwa anadọma abiyat ọkọ orin ọwa jẹ ẹsẹ ilé orin mẹ́wàá ó ní. خسر الذي ترك الصلاة وخاب خسر الذي ترك الصلاة وخاب وأبى معاذا صالحا ومآبا وأبى معاذا صالحا ومآبا وأبى معاذا صالحا ومآبا إن كان يجحدها فحاسبك أنه إن كان يجحدها فحاسبك أنه أمسى برب ربك كافرا مرتابا أمسى بربك كافرا مرتابا أمسى بربك كافرا ومتابا مرتاب مرتابا أو كان يتركها لنوع تكاسل أو كان يترك لنوء تكاسل غطى على وجه الصواب حجابا غطى على وجه الصواب إجابا غطى على وجه الصواب إجابا فالشافعي ومالك رأيا له فالشافعي مالك رأيا له إن لم يتب حد لحسام عقابا إن لم يتب حد لعقاب حد لعقاب حد لحسام عقابا إن لم يتب haddali kusa miikoba. wa abu hani fatakola yutirakuma rotan. wa abu hani fatakola yutirakuma rotan. hamalan wayu basuma rotan ijaba. hamalan wayu basuma rotan ijaba. Mhm hamalan wayo basumarota ijaba. wàzọ́hìrú mashihuru min akwalihi. wàzọ́hìrú. مشهور من أقواله تعزيره زجر له وعقابا تعزيره زجر له وعقابا تعزيره زجر له وعقابا والراي عندي أن يؤدبه لإيمان والرأي عندي أن يؤدبه الإمام بكل تأديب يراه صوابا بكل تأديب yàrá sọ́wọ́ba mubikulita dìbì yàrá sọ́wọ́ba. wáyẹ̀ kú fà á ní wuli kọtí látù làhàyàtì. wáyẹ̀ kú fà á ní wuli kọtí látù làhàyàtì. hàtàyùlá. بقي في الماء بحسابا حتى يلاقي في الماء بحسابا حتى يلاقي في الماء بحسابا تري ولا عسل عصمته إلى أن يمتط ولا والأصل اسم ولا أصل عصمته إلى أن يمتط أصل عصمته إلى أن يمتطا إحدى الثلاث إلى لهلاك ركابا إحدى الثلاث إلى لهلاك ركابا إحدى الثلاث إلى لهلاك kiri ka ila halaki ila le halakiri kaba. alikufuru aw kọtilu limu kaafi amida ẹlẹ́kẹ̀wá náà. alikufuru aw kọtilu limu a. mukaafi. kọtilu limu amida. aw mọ̀ sọ́nà tọ́lá zina fa àsọ́ba àwọn mùsọ̀nù kọlábà zina fa asọ́ba. barakallahu fik. àwọn mùsọ̀nù kọlábà zina fa asọ́ba. sotukun mẹ́wàá. afaani khasira alladhi taraka as-salata wa khaba gbogbo ẹni tó bá rí tó bá gbèrò jù ti sori ibu wa khaba ó ti pòfo wá àbá mọ̀ádán sọ́ọ̀lì hàn ibi téèyàn lè sàwọ̀ tí wàhálà bá dé tọkàn yìí ó sì balẹ̀ wọ́n ti pè bẹ́ẹ̀ kọ̀ dáhùn wá mà á bá tí wọ́n bá lọ́ọ́ sẹ̀rùkabi tí olè ò ti ní jí ó ń tọ̀ ọ̀mọ̀ sẹ̀rùkabi rẹ́ntì ẹ̀ ó ti dáràn bòójì bí wọ́n bá sì dáràn bòójì ń bolókù fún. tó ọbẹ̀ kírun tó yẹ kú ò láyé gbogbo kò kírun tó yẹ kú ò láyé ó ti dáràn bòójì ó tó kú ò láyé níbo ní lọ lálẹ́ kí a máa àfa wa ní ṣùgbọ́n lálàyé o nkaana yẹ turu nkaana yẹ jihadu hafa hasibuka anahu tó yẹ pé n tà ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ìrún náà ní ìrún o mo wọ ẹsẹ dandan kì í ṣe dandan ẹsẹsáìsì lásán ni bí mo ṣe wo àwọn ẹsẹ káàkiri mo rí pé Islam lọ dáa jù torí pé wọ́n máa ń ṣe ẹsẹsáìsì ntí mo rí sí nìyẹn tó yẹ pé mo fẹ́ ṣẹ̀sìn ní Islam ní ìbá ṣe torí bí máa ń jí làárọ̀ yẹn so because but more uh, when I was in uh, UK so when I was when I was when I was young Timo mo wà UK so mo mọ because gbogbo àwọn nǹkan tí mo ń sèyàn náà mo gbogbo joint àná wọ́n wá ké gbogbo ọ̀rọ̀ yàrá kíni oní ní kíni tó bá jẹ́ pé ntẹ́ ń rẹ̀ o kò tí ẹ̀ gbà pé irun bẹ̀ tọ́jú ọ̀rọ̀ yàn fahasibuka anna mẹ́dàmọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ o ti tú ọ wípé amusa bi rabbika kafiran murtaba amusa bi rabbika kafiran murtaba. eléyìí ò ti di kẹtìrì sọ́dọ̀ wọn bá rẹ̀ má bàa jiyàn n bò sàlàyé fún un mọ bọ́ fẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ kẹtìrì lẹ́yìn murtaba ẹ̀ ti ń sìn méjì lórí ọ̀rọ̀ ń gan gbọ́ pọ̀ wà ṣùgbọ́n o nkana yẹ tiruku hali na orin taka sulin tó bá jẹ́ pé nki dákan sí mi sáà mọ́kì pàmòràrùn pọ̀ lálẹ́ o lè kí mẹ́ta ń jọ mi méjì ó sì máa jóná nú ẹ̀mí rẹ̀ ó sì gbà pé dandan ni irú ẹni bẹ́ẹ̀ gọ́tọ̀ àlà wájì sọ́wà bíi hijaba. غطى على وجه سوابي جابا ẹ máa wo bá fa sí bọ́rọ̀ kalẹ̀ tí wọ́n bá ní sojú abẹ́ ń kó pé bù lọ́rọ̀ ẹni lórí ọ̀rọ̀ rẹ̀ ó ń tọ̀ ń kìlọ̀ rèé kí a sọ ìjáàbù gbòdodo lójú kò jẹ́ àdódodo ní ọ̀rọ̀ rẹ̀ torọ́ ọ̀rọ̀ rẹ̀ ti kú òní pé wàláì yóò rojú rí ọlọ́run wàláì ká jìyà á lè wí mọ́ ń bi ọ̀rọ̀ dé lọ́dọ̀ àwọn àfa ọ̀rọ̀ ẹ ti di ọ̀rọ̀ ẹ ti di pé ọ̀sán yọ̀ lọ́hùn sọ́pà àwọn ilé náà mẹ́rin wá lórí ọ̀rọ̀ rẹ ẹni mẹ́rin wá lórí ọ̀rọ̀ rẹ ààrẹ jẹ́ àbúra pé ibi ọ̀rọ̀ yóò jà síre ṣùgbọ́n kàn rí ọ̀balẹ̀ o torí kí ni fàṣàfìrí yóò wá máa lè kó rọ àyà àlàó. fàṣàfìrí yóò wá máa lè kó rọ àyà àlàó. ìmáàmù ṣàfihàn fẹ́ dá sọ́rọ̀ rẹ̀ àti ìmáàmù màlìkì mọ̀ bàtà náà àní táwọn nínú wípé ìlàmúyẹ̀tò ẹsẹ̀ wá sí fún ooo tí ọba lè túwọ́ bí ti ṣe ìlàmúyẹ̀tò hadalè húsàmì kọba. ìlàmúyẹ̀tò hadalè húsàmì kọba ìlàmúyẹ̀tò hadalè húsàmì kọba. wọ́n pè kalẹ̀ wọ́n sì wá sí fún tí ọba ti túbá haddal husami wọn bẹ lórí ni ìdájọ́ rẹ̀ nu ntan mú wa nu. wa abu hani fatakọ́la yóò ti rọ́kùmá rọ́tán. wa abu hani fatakọ́la yóò ti rọ́kùmá rọ́tán. imam abu hanifa ni pé tó bá ṣe sa ẹfí lẹ́nà ẹtúlẹ̀ hamalan bóyá yóò ronú padà kẹ́ ẹ lọ díẹ̀ wáyé baso ma rọ́tán. إجابة حملا ويحبس مرة إجابة حملا ويحبس مرة إجابة wọ́n wá síwájú lọ́rọ̀ rẹ̀ wọ́n nípa kọmọ tuntun máa kí wọ́n ní ẹ̀mú ẹ̀ tì wẹ́wọ̀n bẹ́ẹ̀ yóò tù bá lẹ́wọ̀n wọ́n ti sẹ́yìn tó mú bóde ẹ̀ tó ṣùgbọ́n àfààní hmm. wà zọ́ọ̀hìn rúl mẹ́ṣíhùrù min tí a bá ní tó gbajúmọ̀ jù ní ọ̀rọ̀ tábù ànífàsọ̀rọ̀ ọ̀rọ̀ mọ́sí aláì tó gbajúmọ̀ jù ta'ziru zajiran lahu wa iqaba ta'ziru zajiran lahu wa iqaba ta'ziru wọ́n ní ara tẹ́ ẹ bá lè fi ní kẹ́ẹ̀fìyà jẹ́ bí kó kú bí kó kú ó yè ẹni ẹ fi sékè sẹ́rí padà láti ibi ẹ ti bí ọ́fíìsì rẹ̀ ní orí dandan ni ó wà á kí ẹ nà ẹ fi ìyà jẹ́ gidi bẹ́ẹ̀ tìmọ́lẹ́ náà ni ìyàtẹ́ ìjẹ́ náà tóbi ọ́ pàtó bí ọ́ gbẹ́ kí fún un àfọwàní wàráyù ìdí àyù àdìbàhùlì ìmá wàràyò ẹ̀ndì ayò àdìbáwò lè ìmá. afárí gbà tẹ̀mí gbogbo ọ̀rọ̀ táwọn afá sọlọ́tún tí wọ́n mẹ́rin wá tí wọ́n sọlọ́tún tí wọ́n lọ́sì tí wọ́n mẹ́rin wá ráàyò tẹ̀mí rí lórí ọ̀rọ̀ rẹ̀ ni pé wọ́n fàlẹ́ máa mú lọ ní sẹ̀ríà court ni wọ́n ti dájọ́ ọ̀rọ̀ rẹ̀ mú bìkúlì ta dìbì yàrá kùsọ̀wá bá. وبكل تاديب يرى صوابا وبكل تاديب يرى صوابا ìmáàmù ni ọ wà á wo dátà gbèsè ayé ẹ̀ ìntọ́ bá rí pọ́tọ́ sínú ìran àyà tó lè mú tètè padà wọ́n bí pé dandan ọ̀run ó ní dandan ni ó ṣẹ́kẹ̀ tó ń da kẹrẹ́ sí wọ́n wá ṣèwádìí wọn ni pé à bó ṣe wà ń kò lé fóbi sí o ẹ̀ẹ́n ọ̀dà ẹ̀kún àyàwó ẹ̀kún lé ẹ̀kọ́ àyàwó ẹ̀wọ́ kó lè bí oṣù kan oṣù méjì wọn òjò róbìn kankan súnmọ́ lọ́kẹ̀ tó lè à kí ni a tó lè ṣe fún ooo wọ́n níbẹ̀ sọ wà ní kèé finú ẹ̀ ṣe o ẹ̀ fi pamọ́ kó dọ lọ́sà ìmáàmù ni ó mọ̀ wá wo mú ń tọ́tọ́ sí nínú ran àyà tí èé sẹ́rí padà afáwa ni wọ́yẹ̀ kú fà á ní olùkọ́tìlà tó wùlà àyà tì kò ní pa o títítítítítí ìyá iná ni yóò máa jẹ tí ọmọ bá lọ báwọn tí ọmọ bá lọ báwọn tí ọmọ bá lọ báwọn tọ́ba wá tiẹ̀ wà kúrin pé ń fìyà jẹ. hata yulaqiya fili ma'abi hisaba. hata yulaqiya fili ma'abi hisaba. حتى يلاقي في المآب حسابا títí tí ó fi lọ rèé kó ìṣirò rẹ̀ wájú Ọlọ́run ọba lálẹ́ kìámà nítorí kíni wípé falẹ̀ asílù ìsìmátùhù ìlà àyàmàtàtọ́. falẹ̀ asílù ìsìmátùhù ìlà àyàmàtàtọ́. torí pé ìpìlẹ̀ nú ẹ̀sìn lórí ọ̀rọ̀ rẹ̀ gan ni wípé a gbọ́dọ̀ pa nígbà pé ṣáádà ti wà lára ẹ̀ títí tí ó fi lọ rèé lọ rèé gun èèwọ̀ mẹ́ta kan ìhìdá الثلاث إلى الهلاك ركابا إحدى الثلاث إلى الهلاك ركابا إحدى الثلاث على الهلاك إلى الهلاك ركابا ركاب rèé lárúbáwá ńlá àwọn èèyàn tí a pọ̀ tí a gun nǹkan gùn mẹsẹ̀jáàsì tí a pọ̀ bóyá wọn wà ní luxurious bus kí ni kàkó bá sá sùn rùkáàbù ni ẹ́ rìkáàbù lédè lárúbáwá tí wọ́n bá ṣe ìsàlẹ̀ ẹṣin okùn kan wà báyìí wọ́n wà ṣe kan bíi zero tí wọ́n máa kẹsẹ̀ bọ́ kí ni ní yorùbá náà bí kẹsìrì rọ òní ń pè rìkáàbù kí ni ìkẹsẹ̀ lé ẹṣin nísàlẹ̀ wọ́n kẹsẹ̀ bọ́nú kíní o ẹ kí ni ní yorùbá náà kẹsẹ̀ ń kẹsẹ kọkú mọ̀ni kẹsẹ bò bàbá nuru bàbá nuru ẹ dákun kí ni ọjà rẹ ẹ mọ. bàbá alágbowó ẹ dákun kí ni o bàbá alágbowó ẹ dákun kí ni ẹ̀yin àgbàlagbà níwọ̀n náà lábìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n sáà sátìmọ̀ tí mo mí kí ni léèbù kí n lóyìnbó. tí kẹ̀kẹ́ ń fẹ́ dà. ẹ́ kí n lóyìnbó. ẹ́ ẹ má ro èbò fún o. kọ́dà bàbá tí yẹn náà fi làgẹ́sẹ̀ palẹ́rìn ẹ má ro èbò fún o láyé ojú ọba torí pé kó tó bá ìpìlẹ̀ tẹ́lẹ̀ ni wípé ńgbà bá tó gun nǹkan mẹ́ta kan tó tẹ́ pé téèyàn bá ti gun ọ̀kan nu mẹ́ta wọn tí wọ́n bá lọ padà rìn bọ́ yóò rìn bọ́ bọ́ sínú ku ni alikufuru kópo wọn ṣẹ̀ṣẹ̀ ọlọ́run mọ́ àwọn kọ́tìlù mọ̀káfí amidan tàbí kọ́lọ̀ rẹ̀ pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tẹ́jẹ̀ wọn sọ déédéé bákan náà kó sì máa má pa ni àwọn ọmọ òsànà abẹ́ ntọ́jẹ́ pé ti mari tó ti ní elfardul halal tọ́lọ̀ ń ti jogún abẹ́ àlàálì fún tó lè máa fi wo hóyúnhóyún abẹ́ rẹ̀ tó tún wà lọ́rọ̀ yẹn ṣe zina àwọn ọmọ òsànà tọ́lá bá zina fa aṣọ bá àwọn ọmọ òsànà tọ́lá bá zina fàṣọba. abẹ́rẹ́ tó ti lóbìnrin lé tó wá ń wá bí ó ṣe lè zìnà kí tó sì tó ní zìnà yẹn ṣe lójú ọ̀nà pé a ah, orí ṣe tá tásìrí ẹ̀ sì tù tí gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn sì pèsè lórí masala ìbò ṣe wá gbòtò yìí jama'a tá mọ́ fẹ́ fa nǹkan méjì yọ̀ ń bẹ́ẹ̀ ṣé ó di kèfèrí àbí ó di kèfèrí èyí tó fẹsẹ̀ múlẹ̀ dùnú pé kò di kèfèrí bí wọ́n ti mọ́dé àbò Hanabila wọ́n súnmọ́ kó di kèfèrí iná sì ni táwọn àwọn afa wa ní mamlaka baba Uthaymin baba bunu baz rahimahullah àtọkùnrin àwọn afa ṣùgbọ́n lódò ọ̀pọ̀lọpọ̀ àwọn afa aládìífẹ́ wọn ò gbà kó di kèfèrí màá wá sọ pọ́ìntì méjì pọ́ìntì àkọ́kọ́ ni wípé ṣàhádà pìlẹ̀ tí ń bẹ lára rẹ̀ ń sì ń wúlò kí ni ẹ̀rí ọ̀rọ̀ kejì ni ó wà abẹ́rì jannata wa hadha al-hadith hàtìrì sàlám aljanna ọmọ wa wò horohoro aljanna kò ní kún yóò tó wá joro fayunṣi Allahu khalqan la yasuna lillahi sajida alọ́sọ̀rọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wà dáwọn ẹ̀dá kan yóò ṣe kàn dáwọn yóò wà ní ẹwù ẹ̀yìn ọlọ́mọ gbogbo ibi tó ṣubú lájẹ̀ náà ẹ̀yìn ọlọ́mọ ẹgbẹ́ bẹ̀ wọ́n wáyé o wọ́n ò sí náà kankan rí àwọn afọ àwọn alẹ́ ntí wọ́n wà gbé ṣàhádà dọ̀dọ̀ ọlọ́ọ̀lá ní kìámà àkọ́rọ́rùn náà láyé yìí náà kéèyàn kò sẹ́bọ kò sọ́gbọ̀n kò wá kakọ̀ lọ́wọ́ sọ̀tà á la kò sì pé òye tó ń sọ̀rọ̀ yàn kò kí déédéé yá àdé ni yọ wà lìjẹ̀ náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ tó bá bọ́ mi tí mo fẹ́ wí ni kí ni nǹkan náà èmi gángan kí mo sọ o ṣéwìlì aláàrùn ló tèmi rahmanahu ta'ala nígbà tí yẹn jọ mùsàlámù ló lè e pọ̀ lọ́rọ̀ àwọn fa nígbà tí ibùdó tèmi yà jọ jọ jọ jọ wọn wá parí ẹ̀ síbi kan ṣùgbọ́n bí tí wọ́n parí ẹ̀ sí yẹn ń ṣàlàyé ẹ̀ méjì àlàyé àkọ́kọ́ ni wípé wọ́n parí ẹ̀ ká má sì gbọ́ pẹ̀lú kọjẹ́kọjẹ́lẹ̀ ṣẹ̀ríà tọ́ba jẹ́lẹ̀ ṣẹ̀ríà òní hukumu tiẹ̀ mú wa bàbá ní àà ṣé bí wọ́n gbàmú wọ́n ní agbàmú wọ́n ti mọ́lé dánwò yustatabu wọ́n wá ń bi léèrè pé kírun yìí ó ní èsì dandan ah ó ní dandan ni ṣùgbọ́n wọn ò lè kí ah tá a bá wá gbé sí gbólóhàn tí ẹni wọ́n pa lẹ́yìn ìjọ kẹta ó sì ní èsì dandan ò sì kí àáfàá nítọ́ bẹ́ẹ̀ gbà wípé kì í ṣe dandan tó sì èlé ṣe sùúrù kí wọ́n fi bẹ́ẹ̀ lọ́rùn ó tàn èsè mùsùlùmí mọ́ torí kò sòǹtọ́n láyé tí ó tẹ̀mí èsòfò láyé lórí nǹkan tó gbà pé èsè dandan lórí nǹkan tó gbà pé kéèsè dandan tí ó sì wà gbà láti kú lórí ẹ̀ àfikọ́ jẹ́ pé nǹkan tó ti gbà pé kéèsè dandan lọ́yà àjẹ́ tí ó gbà lórí nǹkan jẹ́ dandan tí ó sì ṣe tí ó sì wà gbà láti fẹ̀mí rẹ̀ lẹ̀ ajẹ́pọ̀ ń tọ̀ nkẹfẹ̀rí ní kànfẹ́ ló ń ìwọ sọ pé màá yanjú ọ̀rọ̀ náà méjì ẹnu ẹ̀kejì wá ní pé ìkùrù táwa ń sọ òun lẹ́nu tó jẹ́ pé nàìjíríà ló firi rẹ̀ nàìjíríà náà dáná kíkì àmọ́ o nàìjíríà ló firi rẹ̀ nǹkan káàkiri báyìí bí ṣe ń káàkiri kí ni hukumu rẹ̀ ṣùgbọ́n jàmáà káwa padà yẹn na tá a bá rẹ̀ ń tó lè rí ṣe alájà wulẹ̀ ni à ń pín à gbágilẹ̀ náà ti ń ta sọ lápẹ̀rẹ̀ mọ̀mọ́ wá ṣe débi pé kọ́sọ́ọ̀mù lọ́mọ́jà ni o wọn ọ̀tà ni o wọ́n ṣe nǹkan ni o wọn ò ní nǹkan báyìí tí wọ́n papọ̀ mọ́ lọ. dèmọ àkọ́kọ́ náà iṣẹ́ kékeré ni alájí wulẹ̀ sí nílùú yìí àbíṣẹ́ ńlá ẹ́ alájọ́ ọ̀wọ́ ẹgbẹ́ tí wọ́n bá ti sọ pé wọn ò wọ ìtumọ̀ ní sọ ni pé ẹgbẹ́ ti ti community. náà n ò sínú ẹgbẹ́ ti wò ti àṣẹ́njọ́ tí a máa ń ṣẹgbẹ́ kí lọ kó o ṣe àṣẹ́nà tó dáa na lọ́dọ̀ yorùbá àwọn tí wọ́n tó ń ṣẹgbẹ́ aṣọ ọkọ̀ kàgbọ́n ẹgbọ́n sátò kúrò nù ẹ̀sìn wọn ò kọ́ọ̀sì bọ́dà tọ́bẹ̀ lérí ṣe ṣùgbọ́n làjá o wọ́n lè pé ah kọ́sọ́mù mẹ́rù o wọ́n lè kọrí bẹ́ẹ̀ àìlá àwọn akí ìgbà mi ń bẹ ó ti lè rẹ̀ wọ́n wọ́n lè kí wọ́n lè padà kí papọ̀ ńjọ́ mi tó bá ti rẹ̀ wọ́n ńjọ́ mi báyìí pé wo ń kí lóru gbogbo bá ń gbóúnjẹ ọmọ tógò bá ń gbóúnjẹ mi wọ́n ti jẹ́ kan tàbí òṣìṣẹ́ ìjọba náà ni irú ọ̀run ìlà ń sọ o tàbí irú àyà wa kan tọ́ba lè rí mọ́sẹ̀ bọ́ ọ̀kan náà àyà wa kan gbági kọ́sọ́ọ̀mù má sọ wọn aṣọ tó sì pọ̀ ni ìyàbá bú ẹkún mo sì sẹ̀sìn ọlọ́run mo tún kírun mi déédé kọ́dà àsàlátù mi ọ̀já ilé mọ́sàlá àsàlátù sẹ́yìn pé tí wọ́n tún fi ń kó àwọn màmá ní omi ọbẹ̀ ní ìsìn náà àti rẹ̀rẹ̀rẹ̀ àsàlátù ní sunday sunday ó pé ó pé wọn á pọ̀ lọ́nà àbí jẹ́ ń tọ̀ ìgbà náà wọ́n ti máa rí nàìjíríà white white ni ló ń kálukú so ń kálukú wọn náà sì rè wọn ò fẹ́ ṣerú ìtànàbí mú wa ìní àwọn òkòlè ó ń sì ní rọrùn. làwọn tí wọ́n súnmọ́ ìyà tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn pé ah, irú àsàdàtù wo ni ẹlẹ́nlẹ́n pé tẹ́ǹtẹ̀nu mọ́pọ̀ mìíràn nígbà tí wọ́n bá ti sàsàdàtù fọ́lọ́n ní àbúrò òní máa ṣe mo sì ń sàdàtù tí wọ́n bá sàdàtù fàdà sàlám àbúrò òní máa ah, ṣe a ní bóyá sí ń sàbẹ̀dà tí mo tẹ́sùn bá mi báyìí gbọ́rọ́ tí mo pé àsàlátù àsàlátù àsàlátù àsàlátù àsàlátù àsàlátù àsàlátù hasbunallahu wa ni'mal wakil jama'a ìrun gbogbo ẹ̀ ń bá gbà pé kéè sọ̀rọ̀ yẹn ó ti kú ònú ìsìlámù o ẹ̀rí kan tó wá wà tá a bá ní ọgbà pé kéè ṣe dandan. ó ti kúrò ní islamu tó bá gbà pé dandan ni tí ò kì déédéé àwọn pàkan ní kúrò islamu pàkan ní kúrò islamu ṣùgbọ́n ọ̀rọ̀ zaka kò wá sí àríyànjiyàn bẹ́ẹ̀ téèyàn bá gbà pé dandan zaka tí èèbá yọ yọ wà lìjẹ̀ náà ṣe bórígun kan ló náà nínú ẹ̀sìn bí irun ṣe jẹ́ orígun kí sì lè rí wa àwọn sísan nígbà tí ń sọ̀rọ̀ zaka alásọ̀tà láǹsọ̀nù sọ́rọ́tù tàwọn bá wí pé àwọn kẹfìrí fàyín àkọ́mú sọ̀láta wàá tàwù zakata fàkọ̀lù sẹ̀bílẹ̀hùn wọ́n ló yí mọ́pẹ́ tí wọ́n bá ti kírun tí wọ́n sì ń yọ zaka ẹ̀fíàn lẹ̀ tí wọ́n bẹ padà tí wọ́n ju kúrò sílámù àṣepé zaka yìí náà ní tí ọba tó yọ náà apá kàfọ́ ànínú o tẹ́ ẹ bá mú ayàwó tẹ́ ẹ fi sẹ̀rí ọ̀dà àpọ̀ ṣùgbọ́n àbí titun rẹ̀ nù hadith àbí ìrọ̀rọ̀ o hadith igun gbogbo ẹ̀ ń bá ní zaka tọ́jẹ́ pé kọ́ yẹ fọlọ́ bàṣọ la, tọ́jẹ́ pé ìrìn ẹran ni ìwọ àwọn ẹran ogun síjọ́ gbọ́dọ̀ kìámà wọ́n máa kàn wọ́n máa kàn ẹ̀ ń bá jẹ́ pé owó ni wọ́n máa kówó rẹ̀ bọ́nú náà wọ́n máa jó láyà góòdì ló kópa mọ́ni kankan wọ́n sì sàn pé ìyà tí wọ́n máa jẹ àwọn tí yọ̀rọ̀ zakare títítítítítítítítí tọ́nà wọn fi dájọ́ láàrin àwọn èèyàn fàyọ̀ ń dọ́rù wọ́n máa lọ lára níbo lọ̀rọ̀ rẹ̀ ọ́ padà wà á já sí kọ́ idun nìyẹn gbólóhùn tánà bí sọ́jọ́ náà pé wọ́n máa lọ lára tó bá jẹ́ kó ní nǹkan míì tó lè gbé wàlìjẹ́ náà yọ ọ́dọ̀ màlìjẹ́ náà túmọ̀ rẹ̀ nu tó yẹ pé kò ní tí ó gbé wàlìjẹ́ náà tí ọ̀dọ̀ máa ná tó bá jẹ́ pé kò bá ní já kó lè wàlìjẹ́ náà ni ànàbí ò ní wọ́n ṣèṣì wà máa lọ lára níbo lọ̀rọ̀ rẹ̀ ọjà sí tá a bá wá pin ìran lórígun kan náà ṣé zaka náà ṣe é wó onú ò ṣe é wó a sì rẹ́rìí náà fún ràn ganan ṣùgbọ́n o kéèyàn ọmọ kíkan dákan sí àpẹẹrẹ orí ibú ni o lè anna lè máa sí bàrídù lè kú fúri ẹsẹ̀ tá a fẹ́ mọ béèyàn ṣe béèyàn ṣe fẹ́ máa sọ pé bó ṣe tóre tá a bá fẹ́ wọ̀n ó ní agbára bákan náà ó sì lè súnlẹ̀ bí kó kọ́ máa jẹ́ wípé àìkídédé náà ni pé àìgbà dandan ni tí o bá sì wà lẹ́mìí rẹ̀ o ti wo ṣahada ti mẹ́lẹ́mìí rẹ̀ torí ẹni tó lọ jẹ́rìí pọ̀kan ṣoṣo ni ẹni tó ní ose lè ose o tún wá ń sọ pé kò ní ose. naam ìdán tọba tó jọmọjọ náà a gbè lórí wasta'inu bis sabri was salat má gbẹ bọtọ ọba ní ìdìrànlọ́wọ́ mi ọlọ́run ọba má mú kà má kà tọ́ ọba ní ìdìrànlọ́wọ́ mi ọlọ́run ọba wasta'inu bis sabri was salat sùúrù. kini tuma ta fa tusuri arana tina tusi sawmu asafo inshallah to bari jome jo kana filum baqiya hada wa sallallahu alaihi wa sallam muhammad wa alihi wa sallam